والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل في القرآن في القرآن العظيم في سورة الأعراف في الآية الثانية والخمسين وما بعدها من آيات أعوذ بالله من الشيطان الرجيم ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل ۖ قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون wáyà yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama àti irú ọ̀rọ̀ tí ó wáyé láàrin àwọn ọmọ náà àtàwọn ọmọ àlùjànnà náà títí dórí bí àwọn ọmọ náà bí wọn ti ṣe tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa àbí wọn ṣe tọrọ lọ́dọ̀ àwọn ọmọ àlìjánà wípé wọn bùn àwọn nínú tí Ọlọ́run ọba fún wa àwọn náà fẹ́ nípìn nínú oúnjẹ àti omi ilé ìtọ́lọ́n fi ṣèké àwọn ṣùgbọ́n tó ṣe kí wọ́n ṣàlàyé fún wọn pé àtúnjẹ àti omi tí wọ́n máa lè jẹ́ nà ọlọ́wọ́n bá ti ṣe léwọ̀ fáwọn ọmọ náà ọlọ́wọ́n bá wá ń ṣàlàyé ìdí tí àwọn olórí ibú fi sórí ibú àti bó ti ṣe jẹ́ pé kò sí àwáwí kan tẹ́nìkan lè rí wí níwájú ọlọ́run pọ́n ló mọ̀ sínà láyé kò sí nítorí pé tó bá ṣe pọ́nlọ́ bá bá dá wa dára wa ó fi wá lẹ̀ kọ̀ àwọn ìránṣẹ́ sí wa ni. Si kálukú ọba rí àwa wí wọn ọba sì rí àwùjáre nígbà tí wọn lọ́ọ́ mọ̀ pé ní tọ́hún fẹ́ ká sẹ́nu èyí ti rí tọ́hún rẹ́ nìkan sí wa kọ́ máa ṣàlàyé eléyìí fún wa gbàtú sí pé ní tí wọn lọ́wọ́ máa ń fẹ́ ká sẹ́nu ó ti jẹ́ tọ́hún sọtírà kan níbi tá a ti máa rí ka pé ní tọ́hún fẹ́ ni ò sì fẹ́ nǹkan báyìí ṣùgbọ́n wọn lọ́wọ́ bá ọ ó ti fi tírà ránṣẹ́ ó sì rán ìránṣẹ́ sí wa àwa tá a gbọ́ tá a gbà ọ̀dájú kọ́ àwa ni wàhálà jẹ́ tiwa lónìí o torí rẹ̀ kò sáwọ́ awíṣẹ́ nìkẹ́ni kò sí àwíjàre fẹ́nìkẹ́ni lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama eléyìí tó lè mú kẹ́nìkan sọ pé ló mọ̀ ń sìn náà ọlọ́ni rọ́sọ́lẹ́nu. مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل àwọn aránṣẹ́ tá a fi ránṣẹ́ a fi wọn ránṣẹ́ kí wọn jẹ ẹni tí wọn máa fúnni ní ròdùnú a sì fi wọn ránṣẹ́ kí wọn lè jẹ ẹni tí wọn máa ṣèkìlọ̀ fúnni torí káwọn èèyàn má bàa ní àwáwí kan kí wọn má bàa ní àwíjàre kan lẹ́yìn tí Ọlọ́run bá ti fi àwọn aránṣẹ́ ìránṣẹ́ sáyé torí wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwa kì í fi àjẹ nìkan síwájú ká tó rán ìrànṣẹ́ torí ẹ kí ni wọn náà fẹ́ sọ pé wò tí ì rí ní sùn kí ló ń retí tó mú ọmọ ti gbàgbọ́ kí ló ń retí tó mú ọmọ àṣàyà kókó nàké gbórígbà tí lẹ́yìn bá tó bọ́ sí náà gbà náà ló tó gbàgbọ́ Ọlọ́run ti rán ìrànṣẹ́ tí ó ràn kò sì sẹ́lómi tí ó ràn lẹ́yìn rẹ̀ ó ti fi tíra tí ó fi ránṣẹ́ ránṣẹ́ kò sí tíra mi tí ó dè má lẹ́yìn rẹ̀ sókè àní tó ń tún retí. ọlọ́ni wa laqad ji'nahum bi kitabin fassalnahu ala ilm a ti fi tíra kan sọwọ́ sí wọn o a ti mú tíra kan wá bá wọn wa huwa al-Qur'an náà ní al-Qur'an eléyìí tó náà ní òpin àwọn tíra. tíra tó ṣe é pé kò lè ṣe kí àyípadà kó wọnú ẹ̀ báyàgbọ́ iwájú àbí gbẹ̀yìn rẹ̀ àti wípé àdínkù àbí àfikún kan kò lè ṣẹlẹ̀ sí eré ní tíra tó náà bá mú wá fún wa ǹjẹ́ ńgbà tí tíra náà dé sáǹkà bàtà sì ń kà sáǹgbọ́ yìí ṣé ń tó wà nínú rẹ̀ sáǹfin ṣiṣẹ́ tíra yìí. fassalnahu ala ilm asi àlàyé tó wà nínú rẹ̀ yékéyéké lórí ìmà látọ̀dọ̀ àwọn Ọlọ́run ìmà lọ́lọ́run fi ṣe àlàyé tó wà nínú rẹ̀ yékéyéké kìí sa ìmàkan torí pé a kìí fi àìmàkan ti sọ́dọ̀ lọ Ọlọ́run ṣàlàyé alukur'an ó ṣe àlàyé rẹ̀ ó ṣe àfọsíwẹwẹ tí ń bẹ nínú rẹ̀ lórí ìmà ẹnìkan sì ní ronú nípa alukur'an àfi kọ́ mọ̀ pé ìmà tó dópin lọ́lọ́wọ́n bá fi gbé kalẹ̀ ìmà tó dópin tí ò sí iyèméjì níbẹ̀ iná ni ọ̀rọ̀ alukur'an bá dé kákébà alukur'an ti pọ̀ tó yẹn tí àwọn àyà àyà àyà tó wà nínú rẹ̀ tó lé lẹ́gbẹ̀rún mẹ́fà kámáwá rí àyà méjì tó takura wọn Allahu akbar. Kama má rí ọ̀rọ̀ méjì nínú alukur'ani tó ara wọn eléyìí àfihàn ńlá ni lórí pé ìmọ̀lọ́bádé ọlọ́wọ́n bá ń fún wa nírò nípa wípé gbogbo ọ̀nà tí àwọn ọ̀sẹ̀bọ àwọn aláìgbàgbọ́ lè máa wá láti fi wí àwáwí àròyé kan àbáláyé kan gbogbo ẹ̀ lọ́lọ́run torí pé wọ́n rán anabi Muhammad sallallahu alayhi wa sallam sí wa pẹ̀lú tira eléyìí ti ṣe alukur'an etí kálukú wa láǹfààní ri tọrọ tó sì wà nù rẹ̀ ọ̀sá pamọ́ àlàyé yé torí ẹ tira yìí gan tira tírà tó ṣe pé ọlọ́wọ́n bá ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ nínú sì ṣe àfihàn àwọn nǹkan tí sáwọn èèyàn tí wọ́n yẹn mà nípa rẹ̀ ó ṣàfihàn rẹ̀ nínú ẹ̀ àbùkátà kẹ́nìkan kó a jẹ́ pé ọmọ tó ẹnìkan jẹ nípa ọ̀rọ̀ alukur'an ọlọ́run ló ti si ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé rẹ̀ lórí torí ẹ ló ṣe pé ntí bá rò pé kò yọ nínú alukur'an béèrè rí pé alukur'an náà ó ti ṣàlàyé ara ntí òye wa ń tí ó bá wá sí nínú alukur'an ń tẹ alukur'an fi sí àlàyé ara rẹ̀ fa innaka tajidu dhalika fi sunnah àti pé wàá bá pàdé nínú sunna anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam aya yìí dàbí ọ̀rọ̀ Ọlọ́run tó ní kitabun uhkimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir Ọlọ́run ní fassalnahu ala ilm àlàyé rẹ̀ a ṣe ẹ̀fọ́síwẹ́wẹ́ àlàyé rẹ̀ lórí ìmà àwọn aláma ń tà ṣe àfọ́síwẹ́wẹ́ rẹ̀ lé lórí ọlọ́wọ́n bá ló sọ kalẹ̀ pẹ̀lú ìmà rẹ̀ ó sọ níbòmí nínú alukur'an ó ní anzalahu bi'ilmi ọlọ́run ló sọ alukur'an kalẹ̀ pẹ̀lú ìmà rẹ̀ ìmọ̀ ọlọ́run ọlọ́run fi sọ kalẹ̀ tí a bá wo àyà àríkọlọ tún pé ó ní hudan afinimànani torí bá alukur'an ní tí yọ wàá mà yóò rọrùn fún ọ láti ojú ọ̀nà mà wa rahma ìkẹ́tùnú eléyìí tó n'inu gbé rí nínú tí ó fi hàn lọ́kàn balẹ̀ rí nínú jẹ́ pé yóò ẹni tí ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ kò lè rí mánánú rẹ̀ kó fi sọ̀nà o ẹni tí ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ kò lè rí kan nínú rẹ̀ kó wá ti torí rẹ̀ máa lò ó eléyìí túmọ̀ sí pé alladhina yantafi'una bil qur'an hum almu'minuna duna man àwọn ẹni tó lè sàǹfààní lára alukur'an náà làwọn mọ́mìnì yàtọ̀ sáwọn ẹlòmíì tó yàtọ̀ sí àwọn mọ́mìnì ọlọ́wọ́n bá fún wa nírò nínú àwọn àyà tó ti síwájú nípa òfò tó ṣe àwọn ẹni tó ṣàgbẹrùgbọ̀n rí tó kọ̀ láti gba t'Ọlọ́run Ọba nílé ayé irú àtúbọ̀tán burúkú tí ń retí wọn tó bá di lọ́la al-qiyāmah Ọlọ́run Ọba wa ń fi hàn pé wọn ò ní àwáwí wọn ò ní àwíjàre kan láti wá sọ pé ẹ̀bùn wa lómi mu ẹ̀bùn wa ní oúnjẹ jẹ nínú àlùjánnà tó sì yẹ kẹ́ ẹ̀ yà ká kí ló dé tí ẹ̀yin jẹ́ aláìgbọ̀rọ̀ kí ló dé tó jẹ́ pé gbogbo bí wọ́n ti sẹ́ ń pè yín sí dáadáa nílé ayé etí kúnlẹ̀ kọ́ sí i kò sí àwáwí kan fún yín lẹ́yìn tó lọ́n ti rán àwọn aránṣẹ́ oníkálukú ìránṣẹ́ tó lọ́n bá rán sí ìhàwó ni wọ́n kọ síṣẹ́ tó mú wá fún ẹ kò sí àwáwí kan fún yín sẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti sọ àwọn tírà kalẹ̀ oníkálukú pẹ̀lú tírà tó kàn kò sí ọ̀dọ̀ rẹ̀ báwo lẹ ti ṣe lò báwo lẹ ti tẹ̀ láwọn tírà yẹn ṣé bọ́lá wọn ti sọ pé wa ma kunna mu'adhibina hatta nab'atha torí pé alábòsí ni ó fi àjẹyàn lórí téèyàn ọmọ lẹ́sẹ̀ alábòsí òun ni òní kìlọ̀ fún yàn kó tó di pé ó fi àjẹyàn ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa yóò kìlọ̀ fún yàn yóò sì sọ pé nǹkan báyìí ó lè bí àfọn ẹ sọ́ra fún jìnnà sí i ìgbà tí wọ́n bá tó wá sọ ipò gbọ́ ò sì gbà ìgbà náà ni yóò tó jẹ́ tiẹ̀ kọ́lọ́mọ bá máa ṣe wà lẹ́nu ìyá torí ẹ̀ náà lọ́lọ́run tí a sì ṣe àlàyé yékè pẹ̀lú tíra eléyìí tó ṣe pé àlàyé inú rẹ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ kí ló dé tẹ́ gbàgbọ́ kí ló dé tẹ́ dẹ̀yìn lẹ́yìn àgbàgbọ́ kí ni tẹ́ ń retí kó tó di pé gbàgbọ́ torí pé alukur'an yìí báyìí ní sin yìí ọlọ́run sọ fún yín pọ́rọ̀ òní ọlọ́run sọ pé tẹ́ ẹ bá gbà pọ́rọ̀ òní ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ríru rẹ̀ sọ ṣùgbọ́n tẹ́ ti ríru rẹ̀ sọ kí lọ́sẹ̀kù ṣebí kí gbogbo yín ọgbà ni pọ́rọ̀ ọlọ́run ọba ni ìgbàgbọ́lọ̀ pọ̀rọ̀ ọlọ́run ọba ni ó sì bí kí gbogbo yín ọjọ́ pẹ́ ń sìn lódodo ẹ wá kí lẹ́ ń retí ní tí ń retí náà ni hal yanzuruna illa ta'wila ohun tí wọ́n ń retí náà ni kí tí ọlọ́run ọba ni ó tí bá àti àìdá ní tí wọ́n ń retí náà gbogbo fi gbàgbọ́ ti wà Elegbagbo ó fi tíra ó fi sọwọ́ fún ẹlẹ́gbàgbọ́ kí wọ́n á ló kùtẹ́ ń retí ń nìyẹn ìyà ló kùtẹ́ ń náà àwọn ẹni ìṣáájú wọn pé yẹn sọ fún àwọn ni wọn àṣàláì mọ̀ pé ríran lọ́lọ́run àwọn èèyàn Ibrahim ọ̀ṣàláì mọ̀ pé ríran Ibrahim àwọn èèyàn Musa wọn àṣàláì pé Musa bẹ́ẹ̀ làwọn èèyàn Ìsá wọn sáláì mọ̀ pé rán lọ́lọ́run rán bẹ́ẹ̀ làwọn èèyàn anabi wa Muhammad àtòhun àtàwọn anabi tó síwájú rẹ̀ alayhimu salatu wassalam àwọn náà sáláì mọ̀ anabi ṣùgbọ́n ní kálukú máa ń mọ̀ wípé èèyàn yóò parọ́ rẹ̀ fún alánà wípé ránṣẹ́ ọlọ́run lòun kò sọ fún ẹ wípé ọjọun lówó ó wá di lónìí ń sìn ọ lówó tọmọ kí wọn náà máa ronú pé kí ni mo rà lọ́dọ̀ rẹ kí ni mo rà lọ́dọ̀ rẹ gan tí mo fi jẹ ọ lówó òun náà sì lè ṣàlàyé pé bẹ́ẹ̀ ni lánàá ọjẹ mi lówó ṣùgbọ́n sọ gbàgbé pé láàárọ̀ yìí ọgbà àwọn búrẹ́dì mẹ́ta mílíkì méjì ṣúgà páálí kan ìdí abájọ ọ̀nà tí mo fi ń sìn ọ lówó nítorí pé tí o bá nídìí ẹnìkan ilé ẹnìkan kápọ̀ ọjọ́ mi lówó tí o bá sì nídìí ẹnìkan kì í sọ fẹ́nìkan pé kí ló dé tọ́ ọ máa tẹ̀lé tèmi sọmọ pé wọ́n sọ pé ẹrú rẹ ni mí ni àbáwọn bàbá ńlá mi jẹ bàbá ńlá rẹ lówó tí mo fi wá gbọdọ̀ jẹ́wọ́ fà fún ọ tí n fi máa tẹ̀lé ọ ká kì í sì fún àwọn bàbá ńlá rẹ jẹ bàbá ńlá mi lówó ṣùgbọ́n ń ṣe ni ọlọ́run bá fi sẹ́kàn ránṣẹ́ sí mi eléyìí tó ṣe pé nínú rẹ̀ ọ̀pá aláṣẹ pé gbogbo oníkálukú tó bá fẹ́ soríire gbọ́dọ̀ tẹ̀lé tèmi ìdínú ẹ má yá yín lẹ́nu ọ̀rọ̀ tí àwọn aláìmọ̀kan tí wọ́n máa ń sọ fẹ́ni tí wọ́n ń pè wọ́n sí dẹ́sìn ọlọ́run ọ̀rọ̀ tí àwọn aláìmọ̀kan tí wọ́n máa ń sọ fún gbogbo ẹni tí wọ́n pè wọ́n lọ sí di kí wọ́n pa tì tí wọ́n máa sọ pé sọ́lọ̀ ń sí mi ni nítorí pé al-aslu òní kíkálukú ọmọ lọ́nlọ́ rẹ̀ kò sí tọ́ka nìkan pẹ̀lẹ́ nìkan gbẹ̀rẹ́gbẹ̀ tí wọ́n máa ń sọ pé ah èyí ti rí tá ìrìn mọ́ṣáláṣí kí ló dé tẹ̀ ṣe sọ́láàt wọ́n á sọ pé sọ́lọ̀ ń sí mi ni nítorí pé wọ́n máa wò pé ah tí ọba nídìí àbúrò máa sọ pé kí n ṣe nǹkan báyìí àbúrò sọ má ṣe nǹkan báyìí tí ọmọ ọ̀dọ̀ rẹ ní mi àti pé kí ló ṣe ganan rí tí n bá ṣe ń tó wípé kí n ṣe o so eléyìí ni ló máa ń bí bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn anábì ọlọ́run yìí wọ́n ti jíṣẹ́ tó lọ́wọ́ bá ara wọn gbàtà sì jíṣẹ́ tó lọ́wọ́ ara wọn ẹ̀yin náà lẹ́ gbà gbọ́ ẹ̀ gbà gbọ́ because somebody cannot just come and claim something láì jẹ́ kó prove it okay ẹ prove fún wa kọ́lọ̀ lọ́ràn yín sẹ́ torí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ lẹ́nu àwọn náà lè sọ̀rọ̀ ẹ̀ tọ́ gbogbo ànábì kọ̀ọ̀kan àmì tọ́lọ̀ ń fi ràn ó fi hàn wọ́n ó fi hàn wọ́n ànábì Nuh alayhi salam àsìkò tọ́lọ̀ ń rán sí wọn ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn pé ya qawmi i'budullah ma lakum min ilahin ghayruh ẹ̀yin ẹ̀yà mi Allahu torí pé èèyàn ní ẹ lọ́lọ́ mi tọ́tọ́ láti sìn yàtọ̀ sí. wọ́n sì ṣàtakò fún Nuhu alayhi salam wọ́n ṣàtakò fún wọn làwọn ò ní gbọ́rọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní daṣọ borí wọ́n ń rí àwọn ọmọ àkàbọ̀tì àwọn ò tiẹ̀ fẹ́ rí Nuhu àbọ̀sibọ̀sì kọ́ àwọn gbọ́rọ̀ rẹ̀ wọ́n sì ń kọ́ra wọn ẹ mẹ́tọ́dọ́ gbogbo tí máa ń sọ fún yẹn máa gbọ́ kẹ́ máa gbọ́n tí ni o. ẹtì ẹ mẹjẹ kọrọ rẹ ọrá yìí wọnú etí Ànábì Nuhu alayhi salam ó sì ń wọn ń wọn wọn kọ̀ láti gbà láti gbà ẹnìkan ọsọkọjú omi rí láyé Nuhu àlàkọkọ ẹni tó mọ ọkọjú omi ọ ń gbẹ wọn fi ṣe kan nínú àmì tí fi hàn kó máa sí àwọn aláàfin ọmọ mi nǹkan tẹ́nìkan ò ṣe rí ó sì bẹ̀rẹ̀ sí ní gbẹ bóyá ní ọ̀padà já sí nǹkan o sì si ọkọ̀ omi yìí kalẹ̀ àmì kan nínú àmì kọjá nàbí ọlọ ṣùgbọ́n kàkà káwọn rí pé ẹnìkan ọmọ ṣerun tínú àṣẹ yìí rí pé ń so wọn bá bẹ̀rẹ̀ tó ń fi ṣe ẹ̀yẹ dípò kí wọ́n mọ̀ pé àmì kan ní torí ká àkónú sọ omi yìí sínú odò ọkọ̀ ọkọ̀ ó lè fò lórí omi nì ní wàá wọ bẹ gbogbo ẹni tó gbàgbọ́ wọ bẹ àmì ńlá ni kàkà kí wọ́n tara rẹ̀ kí wọ́n gba ní àgbọ̀ pé má ti sá lọ máa lọ kí ló ní ká rí kẹ́ ẹ gbàgbọ́ ni kí wọ́n sì gbàgbọ́ ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n kọ̀ láti gbàgbọ́ wọ́n fi ń ṣe ẹ̀yẹ tó bá tiẹ̀ jẹ́ pé ṣe agbẹ́gi lọ́ba ti ń ṣe tipẹ́ ni kò bá kúkú dáa púpọ̀ kó sàkótí kó ṣe káńtà kò ti máa bá wa kankan ìwà ni ó budullah ma lakum min ilahin ghayruhu ọlọ́run nìkan ni ẹ máa ẹ so wọ́n bẹ̀rẹ̀ sí sí ẹ̀yẹ. àwọn wà ń no báyìí kọ́ ẹ̀ pé ó padà sá máa rí ti ń gbẹ́ yìí kọ́ mọ̀ lọ jẹ́ pé ọ̀nà àti the next solution is that kóníkàlùkọ́ máa yàgbẹ́ sínú tó bá àríbi tí ọgbà sá ìgbẹ́ mà ní kẹ́ mà sọnù. àkàràwọ̀kàlà abọ́tọ́ fi jẹun ọwọ́ àṣẹ̀ṣì gbá bọ́ọ̀lẹ̀ ẹnìkan náà àti ẹjọ́ sun yàrá tó ń bọ́ ọ ìgbẹ́ wa gbọ́n lóru bàtí gbọ́n lóru tẹ́ ẹ̀ mọ̀ kójú èèyàn máa rí nǹkan mi lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ jì so kọ́dà kó ṣe pé ọmọ náà wá nígbà tó ṣe gbogbo nǹkan ó di wájú ẹ̀ lọ́ba gbé abọ́ tí wọ́n fẹ́ fi wọ́n bá sọ̀rọ̀ akọ́ńtà awé ìsúná ẹ̀ ọkọ̀ gbọ́ ẹbẹ̀ léde kúkúrú tọ́ ọ̀sẹ̀ ẹrú èwo kẹ̀kẹ́ ẹrú èwo la fẹ́ fi gbọ́ abọ́ tí wọ́n bá ní yàgbẹ́ sí táwọn afirọ abọ́ bẹ́ẹ̀ jẹun lẹ́yìn rẹ̀ tí ò ní máa rin ni lọ́kàn pé wọ́n mà ti yàgbẹ́ nú abọ́ yìí tọ́ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sínú ọkọ̀ ojú omi Nuh alayhi salam wọ́n yàgbẹ́ sí kálukú bẹ̀rẹ̀ sí dàgbẹ́jọ́ bẹ́ẹ̀ sẹ́yìn náà ti lọ́ọ́ ṣe ti ẹ má ṣàlàyé débẹ̀ o sẹ́yìn náà ti lọ ṣe ti títí ọkọ omi fi kún bá kété ọkọ di omi kún lérò bínú àbá tiẹ̀ gbé kínní ìsàlọ̀ wọn kínní jẹ́ kí ló kọ rẹ ọ̀sán tó mọ bínú àbá fi àbí òye dùn gbé àjòkò nílé <laughs> lórí lókè tó báyìí ni wọ́n sì ọlọ́run bá wa mú wọn wọ́n yí àgbẹ̀ síbẹ̀ dáadáa ẹ̀yin rẹ̀ lọ́wọ́ adẹ kúrúnà sí wọn kúrúnà yìí ọ̀wá gbóògùn gbogbo bẹ́ẹ̀ bá sì fògùn sí yóò tún máa pọ̀ sí i ọlọ́run ọba tí èkánjú kó tó mú yàn kúrúnà yìí wá gbógò sẹ́ẹ̀ bá wa máa ń tá a lé lọ sí àsótì mẹ́rin náà àsótì mẹ́rin náà ọba ti tọrọ fọnkálẹ bó láti á sí títí tẹnìkan fi lọ yàgbẹ́ mẹ́jọ kan ó jókòó ní tẹ̀ǹtẹ̀rẹ̀ ọkọ̀ ojú omi ó ń bàgbẹ́ lọ ọlọ́mọba ní orí bọ́ọ̀nù gbẹ orí bọ́ọ̀nù gbẹ ọjáde báyìí bí ṣe ń fọwọ́ gbọn ìgbẹ́ kò lára gbogbo kúrú náà sì ń gbọn dànù kí ah, ah, a àṣekínní àmọ́ sògùn kínní àṣekínní àmọ́ <laughs> sọlọ́ba dúkẹ́ kálukú náà tún lọ pé a ah, ẹ̀ gbọ́ àti kíní oògùn kíní ni, ẹni ọ yàgbẹ́ ẹbẹ̀ òun náà lọ fọtọ́ má kódà gbogbo omi rẹ̀ ó tún di tí wọ́n dànù ó di tí wọ́n yẹ pé wọ́n tún fi rárá ọlọ́run fi wá ní kí ọkọ̀ omi náà ó tún mọ́ padà tó àwọn ń dètè wọn sì mọ̀ pọ́ lọ́wọ́ ọba ọlágbára jù létè tó báyìí gbogbo eléyìí ò pé kí wọ́n gbàgbọ́ ò pé kí wọ́n gbàgbọ́ ìjẹ́ kàn sọ fún noha gan ni pé ok ó ti pẹ́ púpọ̀ because rírí tà ń rí ọ̀gán ti sú wa nine hundred and fifty years ah, ah. torí iṣẹ́ ẹyọ kan tún ah, bí wọ́n bá rí sẹ́sẹ́ kọ́ sọ fọ́lọ́ tó ràn náà what nine fifty years kí ló rò pé ó ṣẹlẹ̀ sí wa gan tó àbá gbọ́ gbọ́ wọ bàbá yìí ah, ìyá ni ìyá ń gan la fẹ́ nítorí náà lọ́lọ́run sọ pé hal yanzuruna illa ta'wila kò sí táwọn kèfèrí retí ma lẹ́yìn ìgbà tó lọ́n ti mú àwọn ẹ̀rí tó múnádóko wá ó tún rán ànábì ó tún rán ó tún fi tíra ránṣẹ́ ẹ tún lẹ́ gbàgbọ́ kò sí tẹ̀ ń retí ju pé ìyá tẹ ẹ ní yóò dé náà fẹ́ wo bí ó ṣe dé. ànábì náà wá sí àdúrà àdúrà ní agbára rabbi la tadhar ala al-ardi min al ẹni tí máa gbélé tí ìjáde náà káfíìrì má sẹ̀kù kátó pẹ́ ní tí máa jáde. nítorí pé kí ló dé tí àdúrà yìí ti lágbára ju ya Nuh alayhi salam ó ní tó fà á ni pé innaka in tadharhum yudillu ibadak tó o bá fi wọn sílẹ̀ tó gbé ara torí pé léyìí lé ní gbé kéé jáde bí wọn bá sẹ́kù láyé ó sì àwọn èèyàn lọ́nà ni torí pé experience tí anabi nuha ní ó ti kọjá sísọ nine hundred and fifty years láàrin àwọn èèyàn kan kò dájú pé gbogbo èèyàn náà lẹ́mí rẹ̀ gùn bíi ti nuha yẹn wọn lọ lọmọ generation tọba nuha tí nuha rí bàbá ńlá ó rí bàbá kéke ó rí bàbá bàbá àtòsí ó tún ráwọn ọmọ àwọn ọmọ ọmọ àwọn àrọmọdọ́mọ gbogbo wọn wọn jọra wọn nu jíjọ dàrú torí ẹ tí wọn ọlọ́run ọba bá fi wọn sílẹ̀ yudillu ibadak wọn sì àwọn ẹrú rẹ lọ́nà ni o wala yalidu illa fajiran kaffara wọn sì ní bí ẹnìkan lọ máa fi kọjá pòkì gbogbo ọmọ tí wọn fi kèfèrí làwọn náà jẹ Ọlọ́run gbàdúrà nítawọn èèyàn anábì náà àrètí dé báyìí lómi báyìí ní omi ńlọ yalé ya ṣọ́ọ̀bù ya gbogbo bíkíbi mọ́ wọn lọ tí gbogbo wọn tẹ̀lé sínú. ok tó bá sọ ipá gbọ́n kò sì sí dánìkan lè fi mú wa tọ́lọ́mù bá bá dẹrù rẹ̀ sí yẹn dákun bó láṣà lọ. à ń sá fómi rénu omi ṣé ìbọn láàgbé omi ni pé kí lè fẹ́ fi á sí àbí táǹkà láàmú ẹ̀yìn mọ́kínni torí ẹ̀ tó lọ́n bá fẹ́ mú yàn wàláì kò sí ní tí ò lè fi mú yàn atẹ́gùn yìí lásán ọlọ́run lè fi ba tèèyàn jẹ́ tí gbogbo èèyàn parun omi ẹ̀ ní ma fi tọ́gbà wá ẹ̀ kàn rí ti ń tuyọ náà níbikíbi láti ìgbà tí kálukú ti lè sáré tómi ò tí ì mú ju ojúgun lọ yóò di pé lè sáré mọ́ tómi bá ti mú dé bàràbàrà dì tó rọ́mi ọ̀ máa fà ọ́ kò sí bó ṣe lè wá ọmọ afọbó lọ ńlọ bó lóru pọ ńlọ náà bó lóru pọ ńlọ náà ó tún á mú ọ títí ó tún mú ọ èèyàn bẹ̀rẹ̀ sí gbogbo wọn rà mọ́ torí ẹ ọlọ́wọ́n bá wa tó bá fẹ́ mú yàn kò sí kánjú mbẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn aláìgbàgbọ́ yòókù ìgbà táwọn anábì jíṣẹ́ fún wa tí wọ́n kọ̀ láti gbà wọ́n gbọ́ wọ́n sọ fáwọn anábì pé téèyàn bá gbàgbọ́ ẹni tí a bá gbàgbọ́ ara àlùjáná sá ẹ tí a bá gbàgbọ́ sọ pé tí ìyá ọ̀jẹ̀ wa ìyá gbogbo ẹ̀ náà lórí pé ìrọ̀lẹ̀ ń pa ni nítorí pé tí a bá gbàgbọ́ lódodo wípé òdodo làwọn ànábì yẹn ń sọ kò sí ẹnìkan tó tó bẹ́ẹ̀ láti sọ pé wọ́n lọ́n tó fi jẹ́ pé ńgbà tán fẹ́ ṣe sulhul Hudaybiyah láàrin anabi Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn kèfèrí Mẹ́kà wọ́n fẹ́ kọ ìwé àsọyépọ̀ yẹn anabi wa ni kí Ali ibn Abi Talib kọ́kọ́ wípé eléyìí ìní tí ẹnu Muhammad rasulullah tó kò lé lórí pẹ̀lú àwọn èèyàn Mẹ́kà ẹni tó jẹ́ aṣojú fáwọn èèyàn Mẹ́kà yẹn wọ́n ní. ó ti pé àní tí Muhammad Rasulullah ìránṣẹ́ Ọlọ́run tí ẹnu rẹ̀ kò lé lórí pẹ̀lú àwọn ará Mẹ́kà òun lélẹ̀ ó ní ibi Rasulullah ẹ̀ parẹ́ ẹ̀ parẹ́ torí tá a bá mọ̀ ní Rasulullah ní takò ìyẹn ní pé ìdí Ọlọ́run ní gbogbo ọ̀nà ni pé àwọn ọ̀gbà gbọ́pọ̀ lọ́ràn nígbà ládùúrú bí lùwà ṣe tó yìí ìgbà tó lọ ọ̀ràn yẹn ládùúrú báwọn èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn jàǹkàjàǹkà tí wàá pọ̀ tó yìí wọ́n wá rẹ́ nìkan mú àfiwọ́ dàkùn dàkùn wá nǹkan mìíràn pààrọ̀ eléyìí ni tó sọ àwọn kẹfìrì tí wọ́n fi wá padà sórí ibu eléyìí ó ní dandan àfi kí wọ́n pa rọ̀ṣúlù láàyè rẹ̀ o torí àwọn ọmọ ní rọ̀ṣúlù láàyè àwọn ìbá mọ́ rọ̀ṣúlù láàyè àwọn máa gbógun tì ọ́ àná ìwà sọ pé ẹ parẹ́ Ali ibn Abi Talib láéláé ọba tèmi ò ní parẹ́ innaka la rasulullah ìránṣẹ́ ọlọ́run ànábì òsì máa wé kọkọ máa kà kọ méjì wọn kọ ọ lẹkọọ méjì wọn kọ. ní èdè ìbò lọ́wọ́ àgán. bá ní ìní rasulullah náà ni ọdẹ fọwọ́ mi lébẹ̀ wọ́n sì fọwọ́ rẹ̀ lébẹ̀ ṣé bí ìsibí ni wọ́n wá ara rẹ̀ parí. mo jẹ́rìí kó jùṣe ọlọ́run bá ní mí lódodo píparí ò yọ mí kó lójúṣe ọlọ́run àmọ́ ká pè wèrè àwọn wọ̀nyí lọ́pọ̀ ìyàwó kó lè jẹ́ àárín tá a fẹ́ ṣèṣe. tó ẹ̀ríkpá nàbí sallallahu alaihi wa sallam àkọ́kọ́ ọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ní pìyàn sẹ́sìn Islam tọ́lọ́lọ́ ń sọ onírànṣẹ́ gbogbo èèyàn pẹ̀lú òpùrọ̀ ni àyàfà àwọn ẹ̀ta owóró èèyàn nínú ìlú Mẹ́kà tó ṣe pé nínú àwọn tó síwájú àwọn èèyàn ni Abubakar radiyallahu anhu kò dá anabi síwájú kí islam ò tó dé kò sì dá lẹ́yìn ìgbà tí islam dé ṣé ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà nìwọ náà jẹ́ fọ́rẹ́ rẹ̀ ọ̀dá nígbà tí ò sí ò tún ní dá nígbà tó ní ọ̀dá nígbà tí wọn ò tí ì tìràn mọ́ ò tún ní dá lẹ́yìn ìgbà tán tìràn mọ́ ṣé bẹ́ẹ̀ làwa rí ìbá pọ̀lọpọ̀ iná pé wọn ò ní pè pé kọ́ wá jẹ́rìí èké tí ò fi lọ jẹ́rìí èké pé bóyá òun ò rówó gbà

ìyàwó gbàgbọ́ ojú Khadija ló ń gbà náà kò gbọ́ ànábì lẹ́nu kíákíá bó ṣe ń sọ pé màlẹ́kà kan á bọ̀ nkíní gbàgbọ́ ó ti gbàgbọ́ Abubakar ọ̀nà gbàgbọ́ kíákíá Ali ibn Abi Talib ọ̀nà ànábì ní gbé ọ̀nà gbàgbọ́ kíákíá àwọn ilé gbàgbọ́ kíákíá tó bá yẹ kó báwọn ilé ìsè gbàgbọ́ kíákíá ẹni gbogbo ara Mẹ́kà náà bá gbàgbọ́ ńgbà náà kíákíá ni gbogbo ntànkà nípa ẹnìkan Abu Jahal ẹnìkan Utba ẹnìkan Shayba nínú gbogbo àwọn tó ẹgbẹ́ wọn ṣe kèfèrí àwọn ọmọ Rọ̀bíà àbá ti gbúrò wọn ẹnìkan Abu Lahab àbá ti gbúrò rẹ̀ tó wá pé gbogbo wọn náà gbàgbọ́ kíákíá bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ètò pọ̀jù nínú wọn wọ́n sá ìgbàgbọ́ ni wọ́n sá ìgbàgbọ́ wọn làwọn fẹ́ rami tó fi hàn wọn ipa ànábì ọlọ́ọ̀ni kódà àwọn kan nínú wọn bí àwọn àwọn ọmọ àmàwíyà àwọn sọ yìí pé ní ìgbà jàhìlíyà àwọn baba ńlá tàwọn àtàwọn baba ńlá tànàbì sallallahu alayhi sallam wọn ń jọ ń fagagbága ni wọ́n bá rí nǹkan ńlá ṣe àwọn baba tàwọn náà gba bòmí yọ sí wọn àwọn náà ṣe nǹkan ńlá báwọn náà bá rí nǹkan ṣe àwọn baba ńlá ti Muhammadu náà gba bòmí yọ sáwọn àwọn náà ṣe nǹkan ńlá tètè àwọn fi jọ dà gẹ́gẹ́ bí etí ehoro ẹnìkan ojú ẹnìkan lọ lójijì ni wọ́n wàá dìde lọ́wọ́ àsọkọ́lọ́ ń ṣe ọlá nàbì

ẹnìkan ní kinní kan ẹnìkan ní kinní kan ẹnìkan ṣe kinní kan ẹnìkan ṣe kinní kan ní àwọn nǹkan tí èèyàn rí tí èèyàn fi gbàgbọ́ ó ní àkóso nǹkan kan ju yìí nítorí pé ní Mẹ́kà pàápàá jùlọ àwọn Quraysh ntọ́lọ̀ ń fún wọn wọ́n mọ ọ̀rọ̀ sọ wọ́n sì mọ ọ̀rọ̀ sọ débi nígbà tó ti wá jẹ́ ọlọ́run wá fún anabi sallallahu alaihi wasallam náà lálùkùránì bẹ́ẹ̀ yìí ṣe mọ̀ọ́rọ́ sọ tó bá jẹ́ pé ẹ bá ní kì í sọ̀rọ̀ ọlọ́run bá lè lóye ṣé bẹ́ẹ̀ yìí mọ̀ọ́rọ́ sọ kì í ṣe ń tẹ́ ẹ̀ máa ṣe ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀ sọ wọ́n wá lọ gbé ẹni tó mọ̀ọ́rọ́ sọ jù wá nínú wa ẹni tó mọ̀ọ́rọ́ gbọ́ jù tó náà mẹ́sì fọ́ jù wọ́n lọ gbé wa sọ̀tọ́ bá wa ni lọ́ bá wa gbọ́ tí ṣé ọ̀rọ̀ òpìdánì àbọ̀rọ̀ alágbègbà àbọ̀rọ̀ àwọn akéwì kò yé wa ọ̀rọ̀ tí ń sọ tí ẹ̀ yé wa tonti bá ti débẹ̀ ọ ni aa ah, ọ̀rọ̀ ń dùn kọjá sísọ ọ̀rọ̀ yìí ń dùn kọjá sísọ kò síbi téèyàn gbà wò tó fi jọrọ èèyàn ṣé ẹ mọ̀ pé mi náà mẹ́wìí ké mo sì ti gbọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ àwọn òpìdán àtọ̀rọ̀ àwọn alágbègbà tó ti kọ́ kún àárín wa báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí muhammadu ń kà wọn kò lè jọrọ èèyàn ọ ó ti rọ́ sí wọn náà lórí gbogbo ẹni tó bá ti dọ́dọ̀ rẹ̀ yọ rọ́ sí lórí ni dákúlọ̀ wá bí tó kó dáre wọ́n tún gbẹ́ lómi dìde wọ́n tún gbẹ́ lómi dìde títí kálukú fi mọ̀ ẹ́ pé eléyìí sọ̀rọ̀ yẹn eléyìí sọ̀rọ̀ yẹn tí n bá ń sìn kà kálukú farabalẹ̀ lókè ara ni yóò dàbí gbàtẹ́ yẹ balẹ̀ wọn lórí tẹ́ẹ̀sì fẹ́ kẹ́yẹ yóò fò lọ ẹnikẹ́ni tẹ́yẹ balẹ̀ lórí tí ọ̀fẹ́ kó fò lọ yọ farabalẹ̀ àbí òní farabalẹ̀ tẹ́tọ́ bá ti rúra báyìí ẹ yóò túlẹ̀ báyìí ni gbogbo wọn máa tẹ́tí gbọ́ alukur'ani lẹ́nu anabi sallallahu alayhi wa sallam kótó wá di wípé ọlọ́run bá tiẹ̀ wá ń sọ wípé kìí sẹ̀yìn gan lásán gbogbo àlìjẹ̀nú àti gbogbo èèyàn èmi ló lẹ́yìn ara maka gbogbo àlìjẹ̀nú àti gbogbo èèyàn tó máa péjọ pé àwọn múra alukur'ani wà wọn ò lè rírú ẹ̀ mú wa kọ́mọ̀jẹ̀ pé àwọn èèyàn máa dá tiwọn sí àwọn àlìjánu náà máa dá tiwọn sí kéèyàn ọ̀ràn àlìjánu lọ ọ̀ràn yẹn lọ ẹ lè rírú ẹ̀ mú wa. bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n ọba wa ló gbà tuntun ya ọlọ́ni ọ̀dà kò burú súrà mẹ́wàá pọ̀ súrà ẹ̀yọ̀kan ẹ̀múrú ẹ̀wà súrà ẹ̀yọ̀kan ẹ̀múrú ẹ̀wà so ọba wa ó tún sàfihàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé súrà ẹ̀yọ̀kan wọn ò lè rí mú wa kí ló kù lẹ́yìn òdodo náà rí ìbàjẹ́ ló kù lẹ́yìn ọba làlùkùránì yìí ẹ ti mà pé kìí sọ̀rọ̀ èèyàn ẹ ti mà pé èèyàn ò lè sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ti wá mẹ́lẹ́ kí ló kù náà rí ebi kéèyàn gbàgbọ́ ni kéèyàn ni tó ṣẹ́kù ẹ̀ tí wọ́n sọ pé tá a bá gbàgbọ́ gan kí ló lè ṣẹlẹ̀ bíbẹ̀ ń sọ pé wa ni ìyá nǹkan làwọn fẹ́ ṣé irú náà ni ti ń tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ gba islam torí pé àwọn ń wò pé ẹ̀yin mùsùlùmí sọ pọ̀rọ̀ ọlọ́run alukur'an àti pé islam lẹ̀sìn òun la gbọ́dọ̀ gbàgbọ́ ok tá a bá gba islam yẹn gbọ́ kí lè rò kó lè ṣẹlẹ̀ sí wa gánà rí pé a ẹ sori ibúláyé ni ẹ tún wọná lálùkìyàmù àwọn fẹ́ rí bórí ibú náà ó sì sàwọn tòrá yìí tá a jọ wà yí báyìí àwọn rí pé àwọn lówó ẹ̀yin náà lówó lọ́pọ̀lọpọ̀ gbà mí gan àwọn tó lówó ju yín lọ ẹ bímọ àwọn náà bímọ ẹ ń kọ́lé àwọn náà ń kọ́lé kí ni bàbàrà gan tẹ́ fẹ́ sọ pé islam islam islam so ẹ̀rì kí tó bá yẹ pé ọlọ́run sọ yàkalẹ̀ ni tó wá sí ní àbàbọ̀ tí ò sí ní tí ó kárí tó fi yáyún tó fi kó àwọn kan kó lókè pẹ̀lú tí olùpèpè wá ń pèpè láti sẹ́mọ̀ pé ẹ̀yin ara yìí sẹ́ẹ̀ máa ń tọ́fà tá a fi pa àwọn eléyìí run tí gbogbo èèyàn wá sọ pé àmọ́ ẹ dákun ẹ fún wa à ẹ mà ìdí tá a fi pa wọ́n run ni pé wọ́n gba Islam lẹ́sìn ni ẹ dákun kèfèrí ò dínkù àbí ò ní dínkù ìjọ àwọn bàbá pé tíkẹ́ẹ̀tì wọn ń já láti di mùsùlùmí yọ̀ tàn ẹ̀ pé World Cup eré ni ẹ̀ mélòó ní lọ́wọ́ tí wọ́n á àbí òye wa one billion ní tíkẹ́ẹ̀tì tí ń bẹ́ ńlẹ̀ báyìí wàláhì ẹni tí ọjà ẹni tí ó gbókù kó ń jà wọ́n lé three billion so àmọ́ nígbà tó ṣe kọ́ lọ́wọ́ bá wa yìí kájú kó tó mú yàn ó sì máa ń dẹ́yàn títí jẹ́ pé ńgbà tí ọba ara yàn mú kò ní rọ́nà lọ pàápàá jùlọ àwọn alábòsí torí rẹ̀ ìyà ni wọ́n ń retí o ìyà ni wọ́n ń retí wọ́n tó gbàgbọ́ ẹ sì mà pé ní ìsìtì yẹn bá sá ìgbàgbọ́ anábì tí wàá jíṣẹ́ fún wa èèyàn wá sá ìgbàgbọ́ èèyàn sọ pé ntẹ́mi retí níyà mọ̀ ń fẹ́ kí yóò dé sẹ́mi kí tẹ́ bá fi lè ṣe débi kí wọ́n níyà ń bọ̀ tútú bá kàn sàǹfààní mọ́ tútú bá kàn sàǹfààní mọ́ ẹ ti pin ànábì lẹ́mìí tẹ́bi kó ànábì wa bẹ́ lọ́n pé kí yóò dé wọ́n á níyà ń bọ̀ ó kù two wọ́n á ní. ya rabbana tubna ilaik wọ́n náà túbá báyìí <laughs> nígbà tí akú dẹ̀dẹ̀ kọsọ kalẹ wàhálà túbá sẹ́wọ̀n kọ́kọ́ lè wúlò so ìdínú tóbi jẹ pé ọ̀yà anabi Yunus ọ̀yà lẹ́nu nígbà táwọn èèyàn rẹ̀ sáì gbàgbọ́ lẹ́yìn pípé ọ̀pọ̀lọpọ̀ pípé táwọn èèyàn yìí tí wọ́n ní apá létí àwọn wà anabi yunus alayhi salam gẹ́gẹ́ bí ìṣe àwọn anabi tó síwájú nígbà táwọn èèyàn rẹ̀ tí wọ́n sún kan giri pé ń tọ́ bá mọ̀ pé yóò ṣe wa nígbà tá alágbọ̀ọ́gbọ́ tó ń bínú afẹ́kù ṣe wa. anabi yunus sì bẹ̀ lọ pé kí yọ̀ dé ọlọ́run sì ṣàdéhùn fún pé iye ìgbà báyìí náà nìkan fi du òye òde kí ẹ ṣe pé kọ̀ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn pé lẹ́sẹ̀kẹsẹ̀ kí yọ̀ dé o tòrọ́ lọ́n tún fẹ́ ẹ máa fẹ́ fi hàn yàn pé tẹ́ ẹ bá fẹ́ sá ẹ sá wò kẹ́ ẹ ríbi tẹ́ ẹ lè sá dé so torí pé tẹ́ bá níyà ń bọ̀ tó sì dé lójijì kò ní jẹ́ kí káfíìrì gan mọ̀ yìí pé ọlọ́run lágbára kọjá gbogbo bó ṣe lérò tí a bá dé lójijì ó lè pé hàn ah, tó bá pọn lọ́ wa láàánú tàá ni tàá ni wọ́n ò rí pa bá wọn <laughs> so torí ẹ lọ́lọ́run sọ pé ìjọ mẹ́ta náà ni lápèjúwe jọ mẹ́ta sẹ́wọ̀n pé gbogbo ẹni tó fẹ́ múra ẹ sẹ́ẹ̀tì àwọn nǹkan ẹja yín ẹ gbé nuclear weapon jáde biological weapon ẹ gbé jáde kẹ́mọ́ á retí àwọn tẹ́ fi target nígbà tí ọlọ́run bá gbé ọ̀ràn yìí dé káwọ́ bí tẹ́ àbàbílà ẹni nuclear weapon wọ́n ràn àbí biological weapon pàtó ti ra gbogbo yín mú tí gbogbo yín ti gbẹ kalẹ̀ kọ́ ọmọ wáyìn torí ẹ̀ gbàtí Yunus dàgbà ìgbà pé inú sùúrù pa àwọn èèyàn ti parun ni gẹ́gẹ́ bí àdéhùn ọlọ lọba tó ń bá pé gbogbo wọn tó sáyé èyí ti rí kí ló ṣẹlẹ̀ àwọn ọlọ́run láwọn èèyàn rẹ wọ́n ti gbàgbọ́ ni tẹ̀léǹgbà tó sọ pé yà ń bọ̀ kálukú rí i pé agbára wọn ò ní ká ọ àwọn òsìjà kọ̀kọ́ nínú àwọn tí yà jẹ táwọn bá pé kò ní í dé tọ́ba dé ńkọ́ tó kọ́ àwọn lọ́tọ́ mọ́táyà àwọn túbá dàrí <laughs> àwọn tí wọn nínú àwọn kòfáàrù àwọn rọra gbọ́n díẹ̀ wọ́n tètè yá ṣe ìmánì wọ́n di mọ́mìnì wọ́n wá yí ànábì Yunus lẹ́nu tànàbí ọlọ́mùbá sọ pé ìyá ń bọ̀ ìyá dínà ni bóun ni tòun ṣe wá fẹ́ jẹ́ àyọkù iná ló jẹ́ kí Yunus náà bínú o àmọ́ táwa pé kíni bínú pé kíni. Ah ọlọ́mọdé ara ìdá kí á sọ pé mo bínú sọ ọlọ́run pé tí mo sọ pé ọlọ́run gbọ́dọ̀ ṣe kò ṣe à ah, ìwọ gẹ́gẹ́ bíi ta ni. binu anábìnú Yunus bínú fìlú lẹ́nu wà omi pẹ̀lú bínú torí ẹ̀ sọra fún bínú àtọ̀dá ṣetán ló ti máa wá o àtọ̀dá ṣetán ló ti máa wá because àsìkò tí inú bá ń bí ẹ o lè gbé ọmọ tíyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí kó rò pé ọmọ odò ló gbé àbọ̀ lọ ló gbé kó o kọ́ fẹ́ sọ́lù ọ̀tá rẹ lórí ọ la ọmọ mọ́lẹ̀ ọmọ bá kú wọ́n ìjà parí ojú ẹ bá ń ọmọ tó o pa a pa ọmọ tó o lọ orúkọ lọ ni wèrè rẹ gbé ọmọ ló gbé torí pé gbà ni dáná sí létí wọn ti ń dáná sí lójú bọ́mọ máa ń ké gan òní pẹ́pẹ́ èèyàn ń ké báwọn akéèké ni ọlọ́run tó ń sọ̀rọ̀ òun sì ń tanra rẹ jẹ yọ máa bọ́ ọmọ ń tanra rẹ jẹ ìwọ ọlọ́mọ gbé bá. irú rẹ ló ṣe Yunus alayhi òbínú àìbínú sọlọ sẹ́rí àwọn alásọdùn àwọn alásọsẹ́nu jaara tí wọ́n máa fẹ́ pera wọn ní tí wọ́n jẹ́ fáwọn èèyàn wàláhì àṣìṣe máa ń ṣẹlẹ̀ púpọ̀ lọ́dọ̀ wọn ó sì súnmọ́ kó tètè máa ṣe kèfèrí sọ́lọ̀ ẹ̀rí tẹ́lómi wọn torí yín jẹ gbowó lọ́wọ́ yín ntọ́ba lòun ò ní ṣe gan làwọn á mú ṣe ah ìwọ owó rubbish nonsense tọ ẹnìkan wa ni ọ da nígbà tó ṣe pé ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ rí kọ́mọ́kù abẹ́ ẹ̀kọ́ ni ohun ti pẹ́ tó ń tó ń wọ̀ mà kọ́dọ̀ ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ẹ sì bọ́lọ̀ ń sọ̀rọ̀ rí kọ́mọ́gbọ̀ àti pé ẹ bọ́lọ̀ ń sọ kíyàwó òun ó lóyún lóṣù yìí tí ó bá ti lóyún lóṣù yàjẹpọ̀ lọ́wọ́n ọjọ́ lọ́wọ́ mánu sẹ́mi kí nǹkan nù torí pé ìwọ lọ fẹnu wa rọ́ọ̀fù débẹ̀ oníwọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ rí kọ́mọ́ gbọ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani gánà rí oṣù kọjá ìyàwó ò lóyún oṣù kejì kọjá ìyàwó ò tún lóyún oṣù kẹta tún kọjá as usual ìrakùn lọ́la sẹ́nìkan tó sọ pé ha ọlọ́run alágbára ni kò sí tọ́lọ́run ò lè ṣe àṣì ọlọ́run fún ti máa ń fipọ́ sẹ́ ọ̀nà ni kọ́ọ̀n fẹ̀yàkùn kó tó sọ̀rọ̀ tó bá rọ ọmú irú àwọn èèyàn tó bá yóò fi ẹ̀sẹ̀ ba gbogbo ẹnu ẹ̀jẹ̀ ni pékin ọ̀sọ́ ọlọ́run náà tó yẹ pé òun ti bí léèrè nǹkan rí tí ò sí látàrí ìgbọ́nú ìmọ̀ sọ àsọdùn nítorí báwọn rí báwọn ẹlẹ́sìn ẹ̀yìn ẹ̀sìn míì ṣe ń ṣe tọ́jẹ́ pé wọ́n máa sọ̀sọ́kúsọ wọ́n máa wíwe kó wì í àwọn ẹni tọ́jẹ́ pé wọ́n mọ̀nà tí tírèèdì máa gbá yàtọ̀ sí ti mọ́tò wọ́n máa sọ̀sọ́kúsọ torí pé bọ́ bá ṣe máa sọ́kúsọ sọ sí lọ́gbòye ń bẹ̀ o so oná wa fẹ́ gbèrú rẹ̀ wọnú Islam ọ̀kanu wọn ni wọn máa mú wa owó tí wọn máa mú ọ lé mílíọ̀nù oníkàlùkù kọ́ máa mú wa so wọ́n sì wọ́n sì ti fa àgòsí pé tó bá kọjá igbó báyà nígbà mọ́ kí ẹ máa wò bí <laughs> ọjà arọ́ ń tà burúkú ní ìsinsẹ́ tí wọ́n bá gbé mílíọ̀nù wá fún mọ́ṣáláṣí ní ìsinsẹ́ òní máa ṣeré gún wàláyé máa ṣeré gún ni bá ti délé yọ kọjá ìyàwó rẹ̀ ọmọ tó ń ṣe yóò tó pa àwọn ọmọ jọ ẹ mọ èyí tí mo fún mọ́ṣáláṣí lónìí one million bàbá àdúrò àánú asẹ́nfìsẹ̀bìlì láàyè ok <laughs> nígbà tó ẹsẹ́nfìsẹ̀bìlì láàyè kí lè wàá sọ fáwọn ọmọ àtìyàwó sí ẹsẹ́nfìsẹ̀bìlì láàyè irọ́ lásì. nínú mọ́sálásí òun ẹnìkan tún gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ó bá wí mọ́ ẹ lè lọ bá ẹ máa ń pẹ ẹran tí owó tí mo gbé lẹ o torí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ mo rí pé mi ló ń bá wí o kí n má bàa withdraw ìrànlọ́wọ́ tí mò ń ṣe. <laughs> islam dáa pọ̀ islam dáa kò sówó tó lè gbé wá tó lè fi ra ẹnu ẹnìkan nù islam irọ́ láì tọ́ nígbà tí wọ́n á wọn á lù aago tí wọ́n ti fi sílẹ̀ wá lù ẹnìkan máa ń sáré bọ̀ òun náà ń gbé mílíọ̀nù tiẹ̀ bọ̀ mílíọ̀nù nípa <laughs> owó tí ọ̀rọ̀ ọ̀run rí ti fi nǹkan mú wọn ṣe lásán ṣé é tó bá pé à ń sọ torí ọlọ ẹ dá sí tọlọ sẹmọ pé ńgbà náà lẹni dá sí ní ìsẹ́ni tó lè gbé fifty thousand kalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ọ̀lẹ́ ó lè máa wà kó rẹ̀ pé ṣé fifty naira ń bẹ́ ń tò sí ebi sí ọlọ́ọ̀lẹ́ pé kọ́lọ́ wọn ṣiṣẹ́ rẹ̀ wọ́n ti fi nǹkan mú wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà babaláwo burúkú ni wọ́n olúgbòhùn tó. ìwà ń sáré ń sáré ní làágùn ah my lord ẹ dákun ẹ gbà tèmi náà ẹ ṣe kí ni no no no no no no àsìkò tó pé ẹ dákun adúrò adúrò owó yìí àsìkò tó ti pé wọ́n sá dúró dẹ̀pẹ́ dúró pé ẹ gbà náà ni o ẹ gbà náà ni o ìyẹn ni pé bíi kí mùsùlùmí wọn sọ pé àníyàn ti gorí ẹ̀ mi ò lè kówó ìpadà á lé kí káfíìrì ò tọ́ wọn á ní ọ̀dà àǹtọ́ wa mẹ́ ni pé ká tábà gba owó yìí á ní láti pè ọlọ́run ẹ dàpọ̀ ẹ wo àwọn ẹ̀rọ gbóná ká ní láti pè ọlọ́run ọ wa gbé fóònù rẹ̀ ohun tó mọ direct number <laughs> sọ́dọ̀ ọlọ́ ọ wa tẹ kìí drama fa reality ọ wa gbé fóònù tán ọ ní ẹ dákẹ́ jọ máa dákẹ́ dákẹ́ kó n fẹ́ bá olúwa sọ̀rọ̀ hello pé is that our heavenly father tó lu àwọn tí ń bẹ lókè nìyẹn ọ̀kan náà àwọn ọmọ yín ló gbó wáyò nísìnyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ká gbà lẹ́yìn tá a kó ti pé yìí àwa ni àtọ ah, ẹrú ti gbà àfi ká gbà yọ̀ǹda lọ́dọ̀ yín bàbá ṣé ká gbà àfi ká má gbà wọn retí kéésì ọwa so ń gbọ́ ya rẹ thank you father thank you father ọmọ ṣé o bàbá ah ẹrú agbárí àwọn agbárí rọ wọn náà sì gbàdúró owó nǹkan lẹ lórí dírámà so irú rẹ̀ làwọn ẹlòmíín rò pé àwọn lè gbé wọnú Islam ìdínú lóbi jẹ́ pé àwọn náà làwọn ń ṣe sinimá torí ká lè gbọ́ wáàzì sinimá báwo nígbà tí èsì pé sinimá fíìmù la dálé sinimá báwo pé torí afẹ́fẹ́ pé làákà àwọn èèyàn káwọn yóò lè pọ̀ ni kí wọ́n pọ̀ kí wọ́n la fẹ́ fi sí i ètò bá wù kọ́ gbọ́rọ̀ lọ ètò bá wù kọ́ mọ́ gbọ́rọ̀ lọ aslan kò sí nínú pé a ní ìlọsíwájú kẹ́ni tó ń gbọ́rọ̀ wọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ̀sìn islam rí tí wàá kàn ní pé èèyàn kan èèyàn méjì lọ gbọ́ tó bá ti fi ṣiṣẹ́ alhamdulillah tó ń torí di eléyìí gbogbo orú àwọn alásọ̀sẹ́nu jàǹrán lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n mọ̀ kó rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ bẹ́sìn ọlọ́run wọ́n m'a kó rádaràdán bẹ́ẹ̀ sìn ọlọ́run ẹ̀yin sì ti mọ̀ pé láwùjọ ẹ̀yin náà gangan fúnra ara yín ẹ̀ gbàgbẹ́ nìkan ẹ lè máa gbọ́rọ̀ rẹ ẹ lè máa tẹ̀lé tiẹ̀ tí o bá ti jó lóògùn ìwà àwọn olóògùn lẹ gbàgbọ́ tó náà máa ń sọ fún yín tó sọ pé kẹ́ni àfọ̀n ní nákàlí tó fi dolówó èèyàn pọ̀ mbẹ́ nákàlí tó fi dolówó

torí pé ìsọkúsọ ìgbọ́kúgbọ́ ni wọ́n ń wá lẹ́yìn òdodo kò sí nǹkan kan tó ṣẹ́kù mọ́ àfibàjẹ́ o lẹ́yìn tọ́lọ́ ti rán anabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn òdodo yìí báyìí ìwọ gan alára ní ìsìn tó o fi tí ì gba islam ṣé bóun wò pé islam yìí kí ni sọ ni ṣé bóun wò pé n mú wa irọ́ ni àwa sọ fún Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run àtiwọ́ àtàwọn arú rẹ̀ ẹjọ́ pawọ́pọ̀ kẹ́ ẹ lẹ̀dí àpò pọ̀ kẹ́ ẹ múrò Al-Qur'ani wa tẹ́ẹ̀bá wa rí mu wa condition wa nípa ẹ̀dì mùsùlùmí tẹ́ẹ̀bá rí irú rẹ̀ mu wa condition tìyín náà nípa wa náà di irú yín we are ready àmọ́ tẹ́ẹ̀bá ti rí mu wa condition tiwa nípa ẹ̀dì ẹ̀sìn kìíní ẹ̀dì mùsùlùmí are you ready also torí ẹ̀ àdúgbò ẹ̀fọ́ lọ ọlọ́ọ̀ni kò sí nǹkan kan tí wọ́n ń retí o bí ìbá ṣe kí ìyà ọ sọ̀kalẹ̀ ìyà yun ni wọ́n ń retí ọ̀pọ̀lọpọ̀ ń retí pé tó bá tiẹ̀ wá lọ jẹ́ pé ìsìláàmù yìí gan bá lòdodo àwọn faramọ́ káwọn sórí búndọ̀ gbé dàrúkì àmọ́ wàláì lómi sọ bẹ́ẹ̀ nítorí ọba fi mú káwọn ṣe ìsìláàmù káwọn sì kúkú wọ̀ náà àgbàyàn kan tọ́lọ̀ dá fún náà kò ní ìdíkọ́ ẹ̀sẹ̀ ṣépè fúnra rẹ̀ yóò rí he náà ni ọlọ́ni yawma ta'ti ta'wiluhu à kò yé yín ọjọ́ tí ń tá a sọ pé yóò ṣẹlẹ̀ tí yóò dé ọjọ́ ńlá ni ọjọ́ ńlá ni. يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق àwọn ẹni tó ti pọ̀rọ̀ ọlọ́run nírọ́ tí wọ́n da ọ̀rọ̀ ọlọ́run ọba sí pàpọ̀ nílé ayé tí wọ́n ń bá wọn sọ tí wọ́n láwọn kọ́ ni wọ́n ń bá wí. wọn wí fún wọn jẹta abọ sọlá náà ń bọ mọ kúkú ti gbàgbé o àwọn tí ọkà kún kankan lé ayé àwọn ní ọmọ wa sọ níjọ gbẹndà kìámà wọ́n dùn wá sí òjijì. قد جاءت رسل ربنا òdodo dájú ìníkú ni àwọn wa ah, ah, ó máa láyè. kótóbà gan alẹ̀ ṣe ń jọ gbé alkiyama nígbà tá a ti rí i pé ọjà ya wípé ìgbà tá a gbàgbọ́ láyé bóyá tá a bá sọ̀rọ̀ tó dáa tó dáa lónìí bóyá a lè rọ́nà lọ ọ̀sọ́nà lọ ọ̀sọ́nà lọ fọ́dàrà báyìí ni wọ́n máa alkiyama kí ló dé tẹ̀ sọ bẹ́ẹ̀ láyé fahal lana min shufa'a fashfa'u ẹ dákun ǹjẹ́ wa. sáwọn sìpẹ̀sìpẹ̀ kan á wà bí tí wọ́n sìpẹ̀ fún wa kí wọ́n bá wa bẹ lọ́hùn subhanallah ṣé john ni wọ́n retí john ló ń retí tó fi ti gbàgbọ́ john ló ń retí tó fi ti di mùsùlùmí john ló ń retí tó fi ti pàbídíàtì nígbà tí wọ́n máa sọ pé ẹ dákun sáà lè rẹ ní sìpẹ̀ fún wa sáwọn sìpẹ̀sìpẹ̀ wà kún ó sìpẹ̀ fún wa bí tá a bá wá rẹ ní sìpẹ̀ fún wa o. ọ̀nà míì tún wà ó ọ ó <laughs> tá a bá rẹ ní sìpẹ́ fún a nípa tó yẹ kó ṣẹlẹ̀ o torí pé àbẹ̀ ṣègbè o à ń wẹ́ni tí ó gbà wá tí ohunkóhun tó bá lè a fẹ́ rí sí i àkọ́kọ́ ni pé sẹ́ni tó lè sìpẹ́ wà kó sìpẹ́ fún wa tí ghayra alladhi kunna na'mal káwa sèǹtì ó yàtọ̀ sèǹtì àgbélé ayé sí ah a ọlọ́ngàn rí bá sùn dáadáa hmm, ṣé wa láti lọ ẹni tó bá ti kú láyé ó ti parí nìyẹn ọ̀dà wa ni àṣà yorùbá irọ́ lásán tí máa pa fúnra torí pé láti tó gbogbo èèyàn lọ́wọ́ ayé wa tẹ́ rí pé bàbá ńlá yín ìpele ogún sọ̀hún yẹ kó ti padà dé wa náà àbẹ́ ẹ̀kọ́ ni kọ́kàn dé sínú lẹ́yìn kó ni. sẹ́yìn máa dé wọ̀nyí sẹ́yìn máa mi àmọ́ yín bàbá èmi ń bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá yín mo tún ayé wá ni ó sàyẹn kó ti ṣẹlẹ̀ lágboolé kan rí irọ́ lásán ẹ wà mọ̀ ẹ̀kọ́ dáyà tún wá ò ní tún ayé kan wá torí tí wọ́n bá máa tún wá ó yẹ kí bàbá ńlá kù rẹ lọ́nlọ́nlọ́ kó ti padà wá ìpè tẹ bá ní àní tó ayé wa ẹ ká lọ lé wa ẹ rí bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá ńgbà tó àwọn tó ti ní fún wa o o ẹ má opportunity fún wa so we want to go back so wọn wá a fi sin òun lọ́tẹ̀ yìí <laughs> ẹ̀rìkẹ́ láyé yìí oníkálukú lómìnira àwa máa lò jùra wa lọ káfíìrì ń lo òmìnira tiẹ̀ lọ sí ìdìpé kílẹ̀ ṣe fún mi kílẹ̀ níjà lè ṣe fún mi gánà rí freedom of religion so however kálukú ṣe tó bá wù mí nígbà tó bá já sí ìyà tó bá hàn sí wọn wọn á sọ pé wọn lọ ẹ dákun ẹ dá wa padà tẹ bá lè dá wa padà ẹ̀yin tẹ́ bá ẹ̀yin ẹ̀yin mọláìkà bí ẹ̀yin èèyàn yòókù ẹ lákòókò tẹ́ bá ẹ bá wá àwọn tó lè fún ayò sí wọ́n àní rówó san ni but wọ́n mọ̀ wá lè yàn tó bá fún ayò ọmọ pé yàn rí ló ń fún and sílẹ̀ yàn bá sí kó ló ń gbà fún wa padà sílé ayé náà garanti táwa fún ni pé á ṣiṣẹ́ tó jẹ́ pàṣẹ ẹni tọ́lọ̀ ń dá fún náà bó bí wọ́n bá máa dá فنعمل غير الذي كنا نعمل Allah ni qad khasiru anfusahum wọ́n ṣòfò orí ara wọn òfò póríṣiríṣi o ìyẹn a máa ṣòfò owó ìyẹn a máa ṣòfò ẹ̀mí ẹ̀mí ò pẹ̀ka ìyẹn lè ṣòfò ẹ̀mí ẹlòmíì ṣùgbọ́n tó jẹ́ téèyàn. ìyẹn sì lè pòfò ẹ̀mí ara rẹ̀ o lè pòfò owó rẹ kó olówó sọnù wọ́n jíwó rẹ̀ àwọn èèyàn ọmọ bọ kẹ́dùn ọmọ mọ fún ọ pọlọ wọn bó di Ọlọ́run sì ní pẹsẹ rẹ àwọn tí o sì gbọ́ Ọlọ́run gbọ́ àwọn sọ pé ajé ó di torí pé àmàjẹ tí máa di nǹkan o. abẹ́yìn mọ̀ wọ́n ní ajé ọ̀tà ajé ọ̀wà ajé òbúgbàjẹ wọ́n mọ̀ wá wòran kékeré kan òbúgbà rẹ jẹ so níbo lè wá fọlọ́n sí ó jẹ́ pé ajé náà lọ́gbà pọ̀ ọlọ́mẹ́yìn lọ́wọ́ tọ́ ìgbà míì èèyàn lè ṣòfò ẹ̀mí míì ṣùgbọ́n tó jẹ́ téèyàn bí kó kó kó kó pàdánù ọmọ bí kíyàwó rẹ̀ ó kú. ìgbà míì ètò wa ga jù ó ṣòfò ẹ̀mí ara rẹ̀ ok tó o bá ṣòfò ẹ̀mí ara rẹ̀ ìyẹn ni kó o ṣòfò ẹ̀mí ara rẹ̀ mára rẹ̀ lọ́wọ́ kọ̀dọ̀ xasiru ànfọ̀sàwọ̀ wọ́n pàdánù ẹ̀mí ara wọn mára wọn lọ́wọ́ ìdí tí wọ́n sì fi pàdánù ẹ̀mí ara wọn mára wọn lọ́wọ́ àwọn náà ní ẹbí léèrè torí àwọn lọ́lọ́wọ́ bá ní kí wọ́n gbàgbọ́ tí wọ́n ṣe kí ni tán sá ìgbàgbọ́ ṣe irun tó sá àwọn kèfèrí nìyẹn o qad khasiru anfusahum ọlọ́run ni wọ́n kpófò ẹ̀mí ara wọn wa dhalla anhum ma kanu yaftarun ní wọ́n ń pa nírọ́ fúnra wọn pa wọn rọ́ náà báyọ̀ gbogbo ẹ̀ ó nù mọ́ wọn lọ́wọ́ kébọ́lọ́wọ́n bá ti ṣe sọ nínú súra mi ó ní walau tara idh waqifu ala an-nar. وقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين tuba yẹ kó orí ìgbà tó lọ́wọ́ bọ́ da wọn dúró ní dina ni tí wọ́n mọ̀ wá sọ pé a ó ṣe o tó bá jẹ́ kí wọ́n lè dá wa padà sílé ayé ni tó bá jẹ́ kí wọ́n lè dá wa padà sílé ayé ni a ní pọ̀rọ̀ ọlọ́ọ̀ni rọ́mọ́ a ní pọ̀rọ̀ ọlọ́ọ̀ni rọ́mọ́. àti pé àjọ kan nínú àwọn mùmínì ọlọ́ni bal bada lahum ma kanu yukhfuna min qabl walaw ruddu la'adu lima nuhu anhu wa innahum lakadhibun ọlọ́ni tí wọ́n ń gbé pamọ́ tẹ́lẹ̀ ló hàn sí wọn báyìí tí wọ́n ń gbé pamọ́ pé kèfèrí làwọn ló sí wọn nísì tí wọ́n ń gbé pamọ́ páwọn mọ̀ pé yóò jẹ́ àwọn lórí ní táwọn ń ṣe yìí láyé tí wọn ilé sọ fáwọn ọmọlẹ́yìn wọn tí wọn ilé sọ fẹ́ni tí òye lọ́lọ́run ló fi hàn wọ́n nìsín iná wọn fi wọ́n ń kà ọlọ́ni tá a bá fi lè dá wọn padà sílé ayé máa ti ṣe tọrọ níta ni kí wọ́n má ṣe náà wọ́n tún ṣe àti pé ọlọ́ni mo búra kó kúrọ̀ ni wọn pèkàn dáa tọrọ kọ́ lọ́ọ́ mọ̀ wá náà àti bóun lọ́ọ́ dá ọ síbò náà lọ́ọ́ dá ń dá ń sè é síbi tí mo ti kálukú wó sí wọn yẹn ròyìn fọlọ pé wọn lọ ọ̀daràn lélẹyìí èèyàn dáadáa lélẹ àbọn ah, ah, ló ní wọn lọmọ wa òun ló ló gbé wa sórí bá ń ṣe ṣe torí ẹ kọ máa sọ fọlọ pé ẹ tí bá fi lè dá mi padà máa ṣe dáadáa kò sí dáadáa kankan tó ṣe ẹni tó bá file file ayé yìí lẹ orí bó ṣe filẹ náà ni ọ máa wà tó bá yẹ kí wọn máa dá yẹn padà nígbàgbà torí pé ntọ́lọ́ ń da fún náà ní í nínú àyà nínú nínú àyà mi qad khasiru anfusahum nínú àyà tó àwọn àdúrà ọlọ́ọ̀ni wọn kófò ẹ̀mí ara wọn wa dalla anhum ma kanu yaftarun ìyẹn ni pé gbogbo nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run tí wọ́n wò pé ọgbà wọn lẹ̀ àwọn ṣéwù ṣéwù wọn tí wọ́n ń dìràn ma tí wọ́n ń rọ̀ ma gbogbo wọn sá wọn lọ kálukú túlẹ̀ pé kíni tó ń gán alára ibi tó ń wáyé ọ̀dà ẹ̀ tí wọ́n á kó ti ń ràn tòun. kò sẹ́ni tí ó sì pẹ̀ fún wọn o kò sì sẹ́ni tí ó ràn wọn sí kò sì sẹ́ni tí ó gbà wọn lànà náà kójú yọ ẹnìkan gbẹ nìkan lẹ̀ you enter you enter. إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين nínú àyà yìí ọlọ́run bá ń fún wa ní rúkún ló ń dá gbogbo àgbáńlá yìí o sámà tí ń bẹ nú àgbáńlá yìí méjèèje ọlọ́run bá lọ dá àwọn alẹ̀ tí ń bẹ nú àgbáńlá yìí méje ni wọ́n ọlọ́run lọ dá láti ìgbà tó lọ́n sì ti dá nǹkan yìí àárí ẹnìkan tó kílèmù pò ń lò nìkan nínú wọn. àárín kankan tó kílèmù kó ń lò ní kankan nínú wọn ẹjẹ ń bẹ láàrin sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì Ọlọ́run ọba lọ dá gbogbo wọn ọwọ á dá gbogbo àwọn ẹ̀dá ìmọ̀ bọ àyà tó bí ti ṣe karabata tó gbogbo ẹ̀ láàrin mẹ́fà láàrin mẹ́fà wájú mẹ́fà tó náà wọn bá ń gbogbo nǹkan wọ̀nyí kò túmọ̀ kò sì túmọ̀ sí àìlè ṣe kàlà torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀rọ̀ ọlọ́run láti ṣẹ̀dá gbogbo nǹkan pátá porongodo láàrin ìṣẹ́jú tó kéré síta àyà ọ̀rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ torí pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun torí ẹ̀ ó wù kọjọ́jọ́ mẹ́fà ni kò sì tọ́ka sí pọ́lọ́wọ́n bá lẹ̀ bí ti wulẹ̀ òkèrè mà kò tọ́ka sí tó ṣùgbọ́n tó wù nù ikú kọ́ jẹ́ ọjọ́ mẹ́fà ẹnìkan á sọ pé lọ́dọ̀ tòun kò yẹ kí nǹkan yẹn ọpẹ́ tó báyìí màtá ti mọ̀ pọ́lọ́wọ́n alágbára ni lórí gbogbo nǹkan àti tí ń bẹ àti tí ò kò sí ìtọ́lọ́wọ́n alágbára lórí ẹ̀ so pípẹ́ tó pẹ́ dijọ́ mẹ́fà yẹn mo rò pé ó yẹ kó kó fíìtì àwa sọ pé a ti wọ́ àti gbogbo àwọn nǹkan tó ń pè lẹ́yìn ọ̀lọ́ a fún ẹ̀yin ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà ọdún kẹ́ ẹ fi dá ìpẹ́ ẹ̀yọ̀ kan ìpẹ́ ehoro kan sí ọ̀yin láì banza ẹ̀yọ̀ ehoro ìpẹ́ kan kẹ́ ẹ fi dá eléyìí jẹ́ ìpèníjà ìjọ mẹ́sàn-án yẹn àwọn ọjọ́ wo ni àwọn ọjọ́ náà ni al-ahad yawmul ahad ọjọ́ aláàjì ńlọ́jọ́ alákọ̀ọ́kọ́ nínú ọ̀sẹ̀ eléyìí tẹ́yìn fi ń sùn kalẹ̀ nígbà bá fijọ́ àkọ́kọ́ sùn ìjọ tó kẹ́yìn ọ̀sẹ̀ ńkọ́ ó dájú pé oorun ló náà bá lọ yawmul ahad oníjọ́ àkọ́kọ́ ìjọ kejì yawmul ithnain ọjọ́ àtìní bó sì máa pọ̀jọ́ nínú ìsìláàmù o kìí ṣe pé ọjọ́ ajé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìnnì gbogbo àwọn okọ̀ ẹbọ kò sí ní ta fi ṣe monday tuesday wednesday gbogbo okọ̀ ẹbọ kí ni a fẹ́ fi ṣe okọ̀ ti mùsùlùmí nù ẹlòmíì ń ronú pé wo ni ọjọ́ àlàádì gan ni sí yọmul ahad ó kọ rẹ nu ọmọ wa ká ni ntọ́ka wa. yọmul itnain òun náà ní ọjọ́ kínní àtìní yọmul thulatha à ń pè ní ọjọ́ àtàláta yọmul arbi'a là ń pè ní kínní ọjọ́ àlàrúbá tọ ọjọ́ karùn-ún yọmul khamis à ń pè ní ọjọ́ àlàmísì ọjọ́ kẹfà tọgbẹ̀yìn òní yaumul jumu'ah eléyìí ní ọjọ́ kẹfà ní ọjọ́ kẹfà yìí ní gbogbo ẹ̀dá pé ní gbogbo dídá àwọn ẹ̀dá pé ìjẹjẹ mọ̀pọ́jọ́ náà gan lọ́lọ́ọ̀dá nàbí Adam alayhi salam. ìyàgbọ́ wa wà láàrin àwọn olùmọ̀kẹ́ gbogbo àwọn ọjọ́ tá a sọ yìí yawmul ahad yawmul ithnain yawmul thulatha yawmul arbi'a yawmul khamis yawmul jumu'a ṣé gẹ́gẹ́ bí àwọn ọjọ́ ayé tiwa tá a mọ̀ yìí ni àbókùn jùlọ àbó kéré sí ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ lórí eléyìí. àbí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ó gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olùmọ̀ táǹpẹ ní mujahid ti sọ gẹ́gẹ́ bí imaamu ahmed náà sì ti sọ wọ́n sì gbàrú rẹ̀ wá lọ́dọ̀ ibn abbas radiyallahu anhu ẹ̀rí ọjọ́ accept ọjọ́ accept kò sí nǹkan kan tó lọ́n dá mbẹ́ ọlọ́run ọ̀dá nǹkan ní ọjọ́ accept torí pò ń lọ́bọ̀ sí jọ́kèlò ìjọ keje àtàrà ìjọ keje tọ́bọ́ sí yùn ni wọ́n ṣe pè ní accept alqata gbogbo ẹ̀ tán tọ́ asitima kíkọjọ júmọ́à náà lọ́lọ́run bẹ kálukú lọ́lọ́run rán kálukú kó kọjọ́jọ́ àpéjọ wọn. àwọn yahood àwọn sọ pé rárá ọjọ́ asabt ni àwọn ò mú torí pé ìṣẹ̀dá ti tán ìṣẹ̀dá ti tán ní ọjọ́ yìí ọjọ́ júmọ́ àlọ́ kò sí kankan lọ́jọ́ asabt ọjọ́ asabt lọ́jọ́ àpéjọ torí ẹ̀ làwọn sọ pé ìgbà tó lọ́n bẹ̀rẹ̀ sí ní ó ṣe jọ́kìnní jọ́kejì jọ́kẹta jọ́kẹrin jọ́karùn jọ́kẹfà ọwọ́ rẹ̀ ta'ala Allahu an dhalik ọwọ́ àsìmí jọ́kejì sèmi báwo sèmi báwo ok ṣé ẹ̀yin lẹ́ ń dá ẹ̀dá ni tẹ̀ ń fi ń bá a sèmi tala gbalẹ̀ títa ti ro ta ló dé dàtà ní ń ok ẹ̀yin lẹ́ ń bá a tọ ọlọ́run sì ti sọ yìí pé òun dá gbogbo ẹ̀ láàrin ọjọ́ mẹ́fà wọn máa mẹ́sàn-án mi lọ́wọ́ àárẹ̀ ò sí wa ọlọ́run pa wọn lẹ́nu mọ́ àárẹ̀ ò sọlọ àárẹ̀ bá wò pé kíni àbí wọn náà rówó ní kápẹ́ àárẹ̀ tiẹ̀ sọlọ níta náà wà á tọ́jú ọlọ a'udhu billah wọn ò máa ń jọlọ níjẹ́ kó máa fẹnu wa rọ́ọ̀fù tọ́ àwọn nasara àwọn ọmọ yọmùl ahad àwọn níjọ́ tó bẹ̀rẹ̀ sí ní sẹ̀dá gan-an lọ́yọ̀ káwọn máa péjọ ọjọ́ ńlá ni àwọn ọmọ yọmọlá ahad ẹ kíyèsí o yìí ṣe pé ànábì ọlọ́nkan ló ní kí wọ́n mú àwọn ọjọ́ yìí o àwọn yahood yìí sàn ànábì musa ìlọsọ pé kí wọ́n mú yọmù sábtì o ìgbà tẹ́gbèrègbè tẹ́gbèrègbè ni wọ́n sọ yọmù sábtì di bàbá rà o nǹkan tó kàn ṣẹlẹ̀ láyé anabi musa alayhi salam pẹ̀lú ọjọ́ asept òní bí wọ́n ṣe máa lọ pẹja lọ́jọ́ sept tọ́lọ́ sì ni wọ́n gbọ́dọ̀ dodo àwọn tara báwọn ẹ má dodo àjẹpọ̀jọ ńlá ni ẹ lọ sódò ní gbogbo ojoojúmọ́ àmọ́jọ́ asept ẹ gbọ́dọ̀ débẹ̀ nítorí pé tó bá di ọjọ́ asept gbogbo àwọn ẹja máa kóra wọn wá sétí bèbí odò ẹ máa fọwọ́ mú wọn dàságbọ̀n ni àjàjà bọ́ba lè fagbọ̀n síbẹ̀ ọmọ akó ní táwọn ẹja ńláńlá tí ọba tí wàá jọjọ accept ó ṣe panaba wàhálà tí ò ní kófìrí ẹja wọn á dàbí ọgbọ́n ẹ̀kọ́ àwọn Yahudi wọn gbarí fún ọ̀rọ̀ fún ìdáràn wọn á dàbí ọgbọ́n kálukú àlọ́ gbẹ́kùtù sétí odò gbẹ́kòtò tí ó jìn dáadáa kálukọ́ ata àsì àti ẹ̀sìn bẹ́ẹ̀ kọ́ má bàa tún dìjà sọ pé tí ẹja tó bá léfò sórí omi wọ́n ti gbé ọ̀nà tómi ó fi fírì máa bọ̀ wá nu kòtò kálukú gbogbo ẹja tí kálukú bá bá nu kòtò àdódò ńjọ sátidé wọ lọ ọ àdébẹ̀ tó rò tí ní ká má lọ ọ so <laughs> torí ẹ but a ti dọ́gbọ́n kalẹ̀ láti jọjúmọ́ a hmm, talẹ́talẹ́. Hmm, ni wọ́n máa ṣe gbogbo nǹkan lọ́jọ́júmọ́ à so wọ́n á ti wá gbẹ́ ọ̀nà kalẹ̀ fẹ́ ja àti omi tó fi máa dàbọ̀ wá sínú kòtò tiwọn so ọlọ́run á ní wọn gbọ́dọ̀ dán wò máa so àmọ́ pé látọjú ayé ànábì Musa ni wọ́n ti ya sátidé yàtọ̀ kọsẹ̀lẹ̀ kọsẹ̀lẹ̀ yomul ahad táwọn nasara sì mú kò sí lákọọ́lẹ̀ gan nínú bíbélì kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ nínú bíbélì sọ ẹ̀yìn ọ̀rẹ́yìn nígbà tí Pọ́ọ̀lù dé Pọ́ọ̀lù lọ yà bẹ́ẹ̀ sì máa ṣe ni tẹ́ máa pe Jésù ni tẹ́ máa pe ya rẹ̀ ni ọjọ́ báyìí lẹ́ẹ̀ma ṣe kínní òun lọ sá draft gbogbo máàpù yẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé doctrines rẹ̀ iná nìkan tá ń pe Nasraniya lónìí tàwọn tó sì ń ṣe deep studies kìí ṣe nǹkan àríyànjiyàn lọ́dọ̀ wọn wípé ní táwọn ń tẹ̀lé o kìí ṣe ọ̀nà tí Ànábì Ìsá mú wá o. doctrines Paul ni ìtàn pè ní Paulus al-Yahudi nítorí pé Yahudi ni ó ó ó pò ń wọnú ẹ̀sìn Nasara ṣùgbọ́n èròǹgbà rẹ̀ ni kò fẹ́ bàjẹ́ ntẹni tó wá wọnú nǹkan bàjẹ́ tó fi lélẹ̀ wà láwọn èèyàn ń tẹ̀lé lónìí ah ọlọ́run adúpẹ́ fún ọ tó sì wá lọ́nà nígbà tó lọ́n tú àṣírí abdullahi ibn saba al-yahudi irú rẹ̀ ló náà fẹ́ ṣe nínú islam ọlọ́n tú àṣírí rẹ̀ ọlọ́n fagbára àwọn mùsùlùmí ká òjò orí islam ṣe ní ìjàmbá irú ètò ṣe nasraniya tọ́ àwọn mú yọmùl ahad wọn níjọ́ tó lọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀dá náà pé ó ti dápọ̀ àbúbá báyìí ọjọ́ tí ò sí ìṣẹ̀dá ọjọ́ tí ìṣẹ̀dá bẹ̀rẹ̀ àwọn mú gbogbo wọn sọnù wọn ọrọ jọjú máa mú wọn rí wọn gbé sọọlẹ pé àà lọ́jọ́ nípa ìṣẹ̀dá parí kì í sọjọ́ lọ ẹkọ jẹ Ọlọ́run àfijọ anabi Muhammad sallallahu alaihi wa sallam ó fà wá mọ̀nà lọ sí di ọjọ́ yìí èdè náà tó fi jẹ́ pé àwa la kẹ́hìndé àwa la sì gba wájú mọ́ gbogbo wọn lọ́wọ́ ìjọ yìí lọ kẹ́hìndé ìjọ yìí lọ gba wájú mọ́ gbogbo àwọn tó tu síwájú lọ́wọ́ ó wá ní. wọ́n ń kórìíra yín wọ́n ń bínú yín wọ́n ń jowú yín wọ́n ò ṣe ní ṣe orí tọ́lọ̀ ń ṣe fẹ́yìn kọ́ ọ̀gá púpọ̀ kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar bó tilẹ̀ jẹ́ pé lẹ́kùn yóò ti tì gbogbo ẹni tó náà bá fẹ́ darapọ̀ mọ́ Islam marhaba máa bọ̀ bí wọ́n síláṣí bá kún àtò síta ẹ̀yin náà ma adrakat rajulan min ummati as-salatu fa thamma masjiduhu gbogbo ibi tí sọlá ti bá bọ mọ́sálásí rẹ̀ náà kò sí wàhálà tọ́ eléyìí jẹba ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lànà bí sallallahu alayhi wa sallam ó di ọwọ́ mi mú ó wàá sọ yìí pé khalaqallahu turbata yawm as-sabt gbogbo ìpẹ́ gbogbo ìpẹ́ yawm as-sabt lọ́lọ́ndà. sẹ́mi pé yọ́mù sábùtì tá ń sọ yìí nìyí ó ti tako wípé ìṣẹ̀dá ti parí lọ́jọ́ aljumua sọ ìgbà wa yìí ọjọ́ ìgbà wa eléyìí tí imaamu ahmed gbé jáde nínú musnad rẹ̀ ó sì dá àwọn àpáta sókè pẹ̀ yọ́mù ahad ní ọjọ́ alaji. ó túmọ̀ sí pé kí lọ́lọ́n kọ́kọ́ dá ìpẹ́ lọ́kọ́ dá kó tó àwọn àpáta wa khalaqa ash-shajara fiha yawm al-ithnayn ó sì dá àwọn agi ó dá àwọn agi sórí èpẹ̀ ní ọjọ́ àtìní àwọn agi Ọlọ́run ló dá àwọn torí ẹ̀ ló ti jẹ́ pé igi tí wọ́n wá ń sapá tó ń sapá kándálé lórí níjẹ́ olóògbé níjẹ́ olóògbé oní bàbá ńlá rẹ bàbá ńlá òde tí wọ́n lọ́kọ́ ọ̀lẹ̀ tó fi gùn ta ló jẹ́rìí sí ló gbìn àwọn igi èyí táwọn náà gbìn wá àbọ̀tún mélòó ni bákan náà wa khalaqa al-makruha yawma ath-thulatha àwọn téèyàn á máa kórìíra ọlọ́run dá níjọ́ àtàlátà àwọn téèyàn kórìíra ọlọ́run dá níjọ́ àtàlátà wa khalaqa an-nura yawma al-arbi'a ó sì dá ìmọ́lẹ̀ lọ́jọ́ àlárùbá wa batha fiha ad-dawab yawma al-khamis ó sì dá àwọn ẹranko ó dá àwọn sórí ilẹ̀ níjọ́ al-khamis wa khalaqa Adama ba'da al lẹ́yìn alásàrì ní ọjọ́ jùmọ̀ akhirul khalqi fi akhiri sa'ati min sa'ati jùmọ̀ ẹ̀dá tó lọ́n dágbẹ́yìn ó da ìyẹn ádámà ní àkókò tó gbẹ̀yìn nínú àwọn àkókò ọ̀sán ọjọ́ jùmọ̀ láàrin alásàrì sí ìgbà tilẹ̀ sùn alimami muslim rahimahullah òun náà gbé irú ọ̀rọ̀ báyìí jáde nínú sàhíhì rẹ̀ ṣùgbọ́n òun sọ pé ní ọjọ́ mẹ́fà torí pé tẹ́ bá wọ ẹ̀gbà wa tó síwájú yìí báyìí ẹ̀rí kọjọ́ méjèèjì lọ́lọ́run fi dẹ́dà wọ́n sọ yọ́mù sabt pé ìgbà náà lọ́lọ́run dá èpẹ̀ yọ́mù ahad wọ́n ní lọ́lọ́run dá pàtà yọ́mù lẹ́tìnẹ́yìn wọ́n ní lọ́lọ́run dá igi. يوم الثلاثاء وان ní lọ́lọ́run dá níta kórìíra yawmul arbi'a wọ́n ní lọ́lọ́run ọba dá ìmálẹ̀ yawmul khamis wọ́n ní lọ́lọ́run ọba dá àwọn ẹranko yawmul jumu'a wọ́n ní lọ́lọ́run dáadáa ajẹ́ pé gbọ́ ọ̀sẹ̀ gbogbo ọjọ́ méjèèjì lọ́lọ́run fi dẹ́ dànù ìgbà wáyé ń wá bá lọ́dọ̀ muslim òun náà gbarú ẹ̀gbà wáyé wa tó túmọ̀ sí pé ọjọ́ méjèèjì náà lọ́lọ́run fi ṣe kí ni lọ́lọ́run fi dẹ́dà nígbà tó lọ́run sì sọ pé fi sittati ayyam eléyìí bẹ́ẹ̀ náà àdéhìí tí wọ́n takò nínú sahihi Muslim gẹ́gẹ́ bí alimami Daraqutni pé bọ́ọ̀ ló sì lè wá jẹ́ pé ọjọ́ méje lọ́lọ́run fi dẹ́dà ńgbà tá alukurani sọ pé ọjọ́ mẹ́fà á jẹ́ pé bí Muslim ṣe gbà díìsì yẹn wá ọ̀sà àṣìṣe ń bẹ̀. tọ́ torí ẹ̀ eléyìí takò tó wá nínú alukurani torí ẹ ìnìmọ́mù Bukhari àtàwọn míì nínú àwọn olùmọ̀gá bíi ad-Daraqutni ni wọ́n ti sọ̀rọ̀ lórí àdìsí pé àdìsí kò fẹsẹ̀ rìn lọ. ọ̀rọ̀ Abu Hurairah ni tó gbà wá látọ̀dọ̀ Ka'bul Ahbar tọjọ́ kan náà àwọn Yahudi yẹ sọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wallahu alam. yẹn ni kí tá a bá káró àdìsí yẹn nínú Sahih Muslim á sọ ìgbà àdìsí yẹn o yẹ sọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé àdìsí tó fẹsẹ̀ rin lẹ̀ kì í tako àyà alukur'an alukur'an sọ pé ìjọ mẹ́fà àdìsí sọ pé ìjọ méje ajẹ́pọ̀rọ̀ tábù rírà gbà wá ní lọ́dọ̀ kan nínú àwọn aliyahud so bó wá ni ṣé àbò rírà bá ṣe é ṣe kọ́ gbà ilé ìwà lọ́dọ̀ yahud sọ́pọ̀lọpọ̀ àdìsí náà kì í sọ̀dọ̀ àwọn yahud ló ti gbà wá táwọn kẹ́nìkan sọ bẹ́ẹ̀ rárá o rárá o al ní kí gbogbo ọ̀rọ̀ tó ọ̀dọ̀ anábì ló ti gbà wá àyàfi táwọn olùmọ̀ bá pàkíyèsí àyàfi tí àwọn olùmọ̀ bá pàkíyèsí ọlọ́wọ́n bá lọ́ dá gbogbo àwọn ẹ̀dá yìí láàrin ijọ́ mẹ́fà thumma stawa ala al-arsh lẹ́yìn náà lọ́wọ́ bá wá lọ́wọ́ àṣedọ́gba lókè àga ọlá lẹ́yìn tó dá gbogbo ẹ̀dá tán lọ́wọ́ àṣedọ́gba lókè àga ọlá rẹ̀ àga nínú wọn ń pè ní al-arsh ọgọ́ ọláì ó tóbi ju gbogbo ilẹ̀ méjèèjì àti àti sánmà méjèèjì lọ nítorí pé ìtìsí àga rẹ̀ lásán ìtìsí àga ọlá rẹ̀ ààyè ibi tẹ́sẹ̀ máa gbé lára àga ọlá ọlọ́ni wasi'a kursiyyuhu as-samawati wal-ard ìtìsí àga ọlá yìí fẹ̀ ju méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ báwo wà lága ọlá gangan fúnra rẹ̀ tó tóbi kọjá abe a sì ti mọ̀ pàgọ́ ọlá yìí kò ti sí tẹ́lẹ̀ kọ́lọ́wọ́n bó tó dà ọlọ́wọ́n bùkátà rẹ̀ ọlọ́wọ́n bò bùkátà rẹ̀ torí pé ọlọ́run ti ń bẹ kò ságọ́ ọlá ọlọ́run ti ń bẹ kò sí nǹkan kan pẹ̀lú bó àwọn èèyàn wọ́n ní ọ̀rọ̀ oríṣiríṣi tọ́pọ̀ láyé ibi báyìí nípa thumma stawa ala al-arsh kí ni ìtumọ̀ kó ṣe dọ́gba lórí àgọ́lá rẹ̀ oríṣiríṣi ìtumọ̀ burúkú ni wọ́n ń fún pàápàá jùlọ àwọn ọmọ awúwélẹ̀ àwọn tí máa yí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run padà kúrò níbi tọ́tọ́ kà sí. àwọn ẹlòmíràn sọ pé thumma stawa ala al-arsh ay ala al-arsh wọ́n túmọ̀ rẹ̀ pé istawla lẹ́yìn náà lọ́wọ́ ajáàgọ́ láàrẹ̀ gbà ọjàgbà ó túmọ̀ sí pé nìkan bá a dùn ó sì ti gbà á máa lọ rí kan ọlọ́run náà wàá jàgbà ní ìsìn. ẹ ọlọ́ọ̀mọ́ni ọlọ́ọ̀mọ́ni kì í máa ṣe yẹn torí ẹ ojú ọ̀nà tó dáa tá a gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni pé bá alukur'an ti ṣe ṣàlàyé káwọn stawa al lẹ́yìn náà olúwa ẹlẹ́dàá wa wá ṣe dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ torí pé ọlọ́run ọba lékè gbogbo ẹ̀dá tó dá nǹkan kùn sínú tọ́lọ́run ọba dá tọrọ kiri kọ́ ọlọ́ kọ́dọ̀ òfurufú tẹ̀ rí ìyàwó lọ́rọ̀ kiri ká kọ̀rọ̀ kiri ọlọ́ atẹ́gùn tẹ̀ rí ìyàwó lọ́rọ̀ kiri kọ̀rọ̀ kiri ọlọ́ òkè gbogbo ẹ̀dá pátá kporongodo tọ́lọ̀ dá lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa wá. àwọn aṣíwájú wa rere gẹ́gẹ́ bí الأوزاعي الثوري الليث بن سعد الشافعي أحمد بن حنبل إسحاق بن راهوية أتي عوامين إنو عوالما عوالله nínú àwọn ẹni tó ń tẹ̀lé ojú ọ̀nà àwọn aṣáájú rere àwọn sọ yìí pé a ṣe a lo àwọn àyà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá imraruha kama ja'at min ghairi takyifin wala tashbihin wala ta'til a wí àwọn àyà yìí bí wọ́n ti ṣe wá a gbọ́dọ̀ ṣàpèjúwe wọn gbogbo ayé àti máa ń sọ nípa àròyìn Ọlọ́run gbọ́dọ̀ ṣàpèjúwe rẹ̀ torí pé àti ṣàpèjúwe rẹ̀ túmọ̀ sí pé oríire àti ṣàpèjúwe rẹ̀ ó túmọ̀ sí pé bó o tiẹ̀ rírí ẹnìkan wà tọ́jọ́ tó rírí a sì mọ̀ pé ẹnìkan ọ̀rọ̀ lọ́n rí kò sì ní aláfiwé kọ̀lá aláfijọ́ torí ẹ̀ gbogbo ntọ́lọ́run bá bá sọ nípa ara rẹ̀ àì fi wé nǹkan mi àì fi wé nǹkan mi torí pé wọ́n ní ìsinyìí báyìí tẹ́nìkan máa ń bọ sáwàdà ó ní ẹrẹnu rẹ bí ẹnu bàbá ẹ bí kí bàbá bàbá rẹ ọmọ bọ sọ̀rọ̀ ẹrẹnu rẹ bí ẹnu bá rẹ ẹrin ó gbé wọn náà bí ẹnu ta ní bí ẹnu ta ọba tún rí bí ẹnu ta ọba tún rí nígbà tí yẹn sọ máàlì inú rẹ ọmọ dùn tọ amẹni báyìí ọwọ́ lókè àwọn ọwọ́ wọn. ṣé ẹnu wa wá gbà láti sọ pé bò lọ́wọ́ ọgbà o torí pé àrírí àárọ̀ lọ rí dépò pé àrọ̀wọ̀ rẹ̀ kò sí lálàfíwé kọ̀ lálàfíjọ́ tá a gà á ibi bí ọwọ́ lágbájá ni kọ̀ lálàfíwé kọ̀ lálàfíjọ́ torí laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dàbí rẹ̀ wa huwa as-sami'ul basir olùgbọ́ olùrí ni torí ẹ̀ kọ́lọ́mù bá ti sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn òbí àní máa tútùkùtù ká máa fún nítumọ̀ tí èso tiẹ̀ a sọ pé ọlọ́wọ́n bá ṣe dọ́gba lórí àgọ́ ọ̀la rẹ̀ ọ̀ á ní pé ẹjẹ̀ ń fi hàn yín bó ló ṣe ṣe dọ́gba kọ́mọ ajókòó ni a'udhu billah ẹnìkan ní àwọn kan wà ní ṣe bí àwọn ọba ṣe máa gún wà ní ọba awú kí ni ń gún wà wọn rò pé yé wa ẹ̀hẹ́n tó ráwọn eléyìí ẹ̀yin náà wọn ká ga fi ń jókòó wọn ọba sọ̀rọ̀ ayọ́ kàn àga àmàfàgà kan jókòó gbogbo wa táwọn fi ń jókòó gbogbo kí ni máa gbogbo àga tiwa lọ́wọ́ kọ́ máa gbin nígbà tí wọn kọ́ bá yín ṣe é rí i pé masha allah masha allah ńgbọ́ bá yín náà bá bẹ̀rẹ̀ sí pé wíwìn wíwìn pé mo fẹ́ padà bí mo ti wá o. tòbí ọba sì sọ̀rọ̀ akó tètè mo tutù kọ́dà padà fún káfíńtà kí ni ó ṣẹlẹ̀ àgọ́ ọ̀wọ́n ọjọ́ kan ni wọ́n bá máa wọ́n máa sà ọ́ nígbà bá ṣubú kí bàbá má bínú kí bàbá má bínú àmọ́ pàkà ti fẹ́ kàn ó. ṣùgbọ́n àgọ́ ọlọ́run ọba tiwa àgọ́ àwọn ọlọ́fẹ́ fi wé ìṣèdọ́gba ọlọ́run ọba tiwa ìṣèdọ́gba ọlọ́fẹ́ fi wé ìyẹn ni pé àní túmọ̀ rẹ̀ ti pọ́lọ̀ ń gún wá àní túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ o ìsítáwá òsèdọ́gba àlẹ́ lókè fọ́ọ̀ al-fawqiyyatul mutlaqa lókè gbogbo nǹkan òsèdọ́gba lókè agọ́ọ́lá rẹ̀ ẹ ṣàkíyèsí o ọlọ́run ọbẹ̀ ìsẹ̀ni tá a dá torí tó bá jẹ́ ẹni tá a dá ẹni tá a dá kùn sí tó lè dá nǹkan ìdí ni ìwọ àtẹmí ìgbà tó ṣe pé dídá lọ́lọ́run dá wà kí la rí dá àárín nǹkan kan dá tó bá jẹ́ pé ẹni tá a dá lọ́lọ́run náà ni àwọn ọba ti sí torí kò ní dá wa kò ní lè dá wa tọ àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa ohun lọ́n dá ni ohun lọ́n dá ni torí pé kò sẹ́ni tí í dá nǹkan kan àfọlọ́n nǹkan kan òṣìṣì tó lè dá dára rẹ̀ ọlọ́run ọba ló dá àgọ́ ọlá rẹ̀ ọlọ́run ọba yìí ó sì ní al-Ghani al-Ghina al-mutlaq ó lọ́ba tọrọ ọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ tí ò fi bùkátà kankan ṣùgbọ́n tí gbogbo nǹkan fi ń bùkátà rẹ̀ jẹ́ ọ̀dà tó bá dájú báyìí ìgbà tó lọ́n ń ṣe dọ́gba lókè àgọ́ rẹ̀ ṣé ọlọ́run ṣe dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ lọ́nà tó fi jẹ́ pé ọlọ́run wà lókè àgọ́ ọlá ni tí ìdàpọ̀ wà láàrin bọ́lọ̀ ń ṣe ṣe dọ́gba àtàgọ́ ọlá. béèrè torí tó bá wà àsìkò ọlọ́run bùkátà àgọ́ ọlá náà àsìkò gbé ọlọ́run ọba rónù sàṣìṣọ pé òun lọ́ọ́ rọrọ̀ ní gbogbo ọ̀rọ̀ kò bùkátà gbogbo nǹkan sì ń bùkátà rẹ̀ ọlọ́run bùkátà ọ̀gá ọ̀lànà torí ẹ̀ à ń sọ pé nínú ìròyìn ọlọ́run bẹ́ẹ̀ iná àn xọlùkẹ́ ọ̀yà ọ̀yà gédégédé kúrò lára gbogbo ẹ̀dá tó dá ọ̀yà gédégédé kúrò lára gbogbo ẹ̀dá tó dá kò sí nǹkan kan tó lọ́wọ́ bá dá lẹ́dà tó ṣe yí pé ó láǹfààní ẹ máa gbọ́ yorùbá tá à ń sọ kẹsẹ́ yorùbá tá à ń sọ o tẹ́ máa sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ṣé mọ̀ pé nítorí fi lè tètè yé yín o náà lè dé tá a máa sọ ṣùgbọ́n àwọn ò lè sọ ń pọ̀ lọ a lè sọ ń pọ̀ lọ èdè yín ni kí n sọ wípé ṣé ara Ọlọ́run kàn ga àbí ọ̀kàn ga mo rò pé yé yín ẹ gbọ́dọ̀ sọ ń pọ̀ lọ wọn èrò yín Ọlọ́run pẹ̀lú pọ̀ lára mo rò pé yé wa torí pé kò síbi tó ti sọ pé òun lára kò síbi tó ti sọ pé òun ọ̀ lára á wàá gbẹnu lọ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀ ni mo ti ń sọ yìí pé ṣé ìdàpọ̀ kan wà láàrin ọlọ́run kì í ṣe pé láàrin ara ọlọ́run láàrin ọlọ́run àtàgọ́ ọlá kò sí nítorí pé ní òròyìn ọlọ́run lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa onípọ́lọ́n ba'inun an khalqi ó yà gidigidi kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ torí ẹ̀ a sọ pé ọlọ́run ọba ṣe dọ́gba torí tẹ́ bá sọ pé ogun wà kí ni ìtumọ̀ ogun wà náà rí ẹ̀yin yorùbá kí ni ìtumọ̀ ogun wà ná ojoko sọlọ wọn ajoko lọsàn bí mo rò pé yé wa torí àwọn ẹlòmíì ní sìn wọn kọ àwọn túmọ̀ arúgbó nǹkan ìsọkúsọ ni wọn máa sọ torí ẹ̀ la sọ pé nínú tawhid kódà kó ṣe pé de yorùbá lọ fẹ́ sọ kódà kó ṣe pé de haúsá lọ fẹ́ sọ. kódà kó ṣe pé ibo lọ sọ báwọn ayé àyẹ̀ ṣe wá lọ gbọ́dọ̀ máa túmọ̀ rẹ̀ directly ní oníjọ́ dáràn thumma lẹ́yìn náà lọ́wọ́ ṣe dọ́gba lókè rẹ̀ ṣe dọ́gba lókè gbogbo ẹ̀dá rẹ̀ da àwa nìsín kò sí ẹni náà tí ó sọ pé òun lè wà kí nǹkan kan má rọ kiri ká o kò sí bá a ṣe wà ń bì mọ́ṣáláṣí rọ kiri ká wa yàtọ̀ sí mọ́ṣáláṣí atẹ́gùn rọ kiri ká wa ń bò lọ́wọ́ fẹ́ wọ̀ tí nǹkan kan rọ kiri ká rẹ̀ tó o bá tún kú sàárè nǹkan yóò tún rọ mi àmọ́ lọ́wọ́ bá kó o fi lè mọ̀ pọ́ lọ́n tóbi ju bó ṣe lérò lọ ọlọ́wọ́n bá yìí kò sí nǹkan kan náà ẹ̀dá dá tó lè rọ kiri rẹ̀ ẹ̀yìn ọpọlọ máa rò kó dáńbí tọ́lọ̀ ń wá wà náà lókè gbogbo ẹ̀dá tó dáa kí ni ti àbí òye kí ni di ọpọlọ rẹ ń bẹ̀ wọ́n. <laughs> torí ẹ̀ náà sọ pé máa ronú nípa àwọn àṣẹ ọlọ́run máa ronú nípa àwọn àmì ọlọ́run yóò jẹ́ kó o máa lékún ní ìmánì yàtọ̀ sí kó o máa ronú nípa pàápàá ọlọ́run ó lè mú kó o yá kèfèrí torí pé ó ronú títí ó gbà ó dáa tó bá jẹ́ pé ọlọ́run ọba ló síwájú gbogbo ẹ̀dá gẹ́gẹ́ bó ṣe jódodo gbogbo lọ́lọ́run gan ṣe wá ẹ́ olùṣe wá wà nígbà àkọ́kọ́ bó àgbọ̀ pé àbúsọ̀hún rírònú yìí rò yóò máa bira rẹ̀ títí tí ó fi débi kan tí káì káì pé kò fẹ́ dájú fa pé kí ni <laughs> ó lè pé kò fẹ́ dájú kọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ kan tó rí rẹ fẹ́ dàrú kánú níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọn á lọ gbé rubbish nonsense ọ̀rọ̀ kan jáde lórí Facebook pé káyọ̀ oníkọ̀sọ́lọ̀ ọmọ mùsùlùmí bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ apáàkì rẹ̀ ó di psychiatric unit hospital pé orí eléyìí ńkọ́ o ó ti fẹ́ dàrú ẹ dákun ẹ tètè bá ní wá nǹkan ṣe sí kó tó dàrú dànù tọ́ nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹjẹ́ ronú nípa àwọn àmì ọlọ nínú àmì rẹ̀ ní ilẹ̀ tá a wà lórí ẹ̀ yìí wàláhì kò sí bí ọkàn yẹn ṣe lè di tó tẹ́ ẹ̀ ronú nípa alẹ̀ yìí tẹ́ ẹ̀ ní ronú pé a kò lè dára rẹ̀ èèyàn ò lè dá ọlọ́run dá kò sí bí di tó wò sánmà yìí ní ní kò sí di tó wòra wa wòra yẹn fi ẹ rí i pé nínú medicine wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n lè sọ yìí pé nínú tọ́ nínú tọ́ tí ń bẹ lára wa thousands of thousands of thousands wọ́n mọ̀ thousand thousand thousand thousand of kíní kan ní bẹ́ẹ̀nbẹ́ sẹ́wọ̀n kí n tá a bá rí kà á sọ di kíni thousand upon thousand upon thousand sódà gbogbo yẹn ó fi gbà pé nǹkan kì í bẹ̀ so bẹ́ẹ̀ ni tó bá gbọ́ pọlọ tó máa ń stọ́dì wọn ni ẹ́ eh, millions of millions of millions of cells ndí ò lẹ́ka ṣe millions of millions ndí ò lẹ́ka irọ́ lásán torí pé ìgbà tó rí pé káì àfi kéèyàn sọ̀rẹ̀ndà but àwọn tí wọ́n gbà tí wọ́n gbọ́ lọ́ngbọ́n wọn ò ní tara rẹ̀ pé fatabarakallahu ahsanul khaliqin àwọn ò ní tara rẹ̀ tún fẹ̀yìn fọlọ́n pé ah ọlọ́run ló ṣèyí àwọn kan máa sọ̀rọ̀ ń sọ pé èèyàn náà lọ dára rẹ̀ ẹ asán lọ́kàn mú máa bẹ́ eléyìí túmọ̀ sí pé tá a bá ronú nípa àwọn àmì tọ́lọ̀ wọn bá dá wàláhì àpọ̀ ní ìmánì ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa yìí kò síbi kálukú ò lè sóhun rẹ̀ o lè yóò padà ní síta ní dọ́ọ̀mà pé wọ́n lọ ń sọ̀rọ̀ o lè lẹ́hùn o lè kẹ́hùn o lè máa dún wọn ò ní dààmú kí wọn lọ sọ̀rọ̀ mọ́ ó kì í bó ní gbogbo nǹkan yìí ti ń wá náà rí tí ò bá jẹ pọlọ ló sì wá bẹ ọ̀rọ̀ tá à ń sọ tó ipa ẹlòmíì lè sọ̀rọ̀ wákàtí mẹ́wàá tí ò ní rẹ̀ àti wọn bí tá a kó pamọ́ sí ń kún ẹ wá ní mo lóyún ọ̀rọ̀ irọ́ lásán yóò bá lásán nù lóyún báwò so torí ké ń bò la gbé sí ń kún tí ọmọ pa á lẹ́rù. sórí lọ́wọ́ àní sẹ́kùn lọ́wọ́ àní wàhálà àkàrí pa à ń sọ̀rọ̀ náà ni ọlọ́run ọba ló mú wa máa rí sọ kọ́lọ́ mọ́ gbọ́rọ̀ lẹ́nu kálukú wa tó gbogbo nǹkan yìí èèyàn tara rẹ̀ mà pé a ọlọ́run ọba wa tóbi ọlọ́run ọba wa tóbi tó gbogbo àwọn kẹta máa ń ronú pa rẹ̀ a máa mọ̀ pé ọlọ́run ọba wa ń kọ́ kèé sí ọba tó lè pọ́ lórogún kèé sí ọba tó lè pọ́ lálàfiwé tọ́ba tẹ̀ lọ́làfiwé mú wa mú wa ẹ̀rí kò ti kọ́kọ́ síná èèyàn ọ̀rẹ́ yìí ló dé nígbà tó tó rí má a ah, ah, ó lọ síwájú ọlọ́ọ̀ ọlọ́run ọba eléyìí báyìí rẹ̀ kò sì kan lọ tó èyí tí wọ́n ń pè òní kò sí kan èèyàn ọ̀rẹ́ yìí ló dé tó tún dé tán mọ́sá ẹni tí sì ń pe ètò eh, ọjọ́ gidi wọ́n gbà ń ṣé ọlọ́nà sọlọ náà wà nù tọ́yẹ pé èèyàn lásán lù kò rí nǹkan kan ṣe fúnra rẹ̀ òun lẹ́yìn wọn ni kọ́ gbà yín lágbàlá so ó túmọ̀ sí pé subhanallah so eléyìí ajabo ti ṣe jẹ́mbẹ̀ thumma stawa ala al lẹ́yìn náà lọ́lọ́mọ bá wá ṣe dọ́gba lókè àgọ́ rẹ̀ ó ṣe dọ́gba lókè àgọ́ rẹ̀ ẹnìkan wá bí imáàmù Malik rahimahullahu ta'ala léèrè ó ní alistiwa arrahman ala al-arsh istawa kayfa istawa wọ́n láyà ọlọ́ tó ní arrahman ọba aláàánú jùlọ ọba àjọkẹ́ ayé ó ṣe dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ báwo ló ṣe ṣe dọ́gba o ìwọ malik ó ń bi máa malik léèrè máa Malik dálóhùn ó ní al-istiwa'u ma'lum ṣíṣe dọ́gba ìtumọ̀ rẹ̀ yíyan wal-kayfu majhul báwo lọ́lọ́run á ṣe ṣe dọ́gba ntí ò yíyan ni o wal-imanu bihi wajib ọ̀ràn àyàn sì ni ká gbàgbọ́ pé Ọlọ́run ṣe dọ́gba bó ṣe ròyìn ara rẹ̀ was-su'alu 'anil kayfi bid'ah káma wá béèrè báwo báwo ló ṣe ṣe dọ́gba bẹ́ẹ̀ náà ni kò sì béèrè bó lọ́wọ́ rẹ̀ rí kò sì béèrè bó lẹ́sẹ̀ ọlọ́run rí kò sì béèrè bó lẹ́yìn ju ọlọ́run rí bid'a àdáadáa lẹ̀ ni. walam araka illa imra'a saw'in mi ò sì rí ọ pé èèyàn rẹ ní ọ̀yàn bú nìwọ̀ yìí tó ń béèrè pé báwo ni Imam Malik kó apàṣẹ pé kò gbé jáde níbi títí ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ló ti béèrè wọn wọn bá rọ jáde. laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir nǹkan kan dàbí ọlọ́run o ọba olùgbọ́ni ọba olùríni kí wọn á ló dé tó fi wá jẹ́ pé wọ́n ń ṣèṣe ẹni tí òkúkú mọ̀ nípa ọlọ́run rárá òbí ma ọsọmọ rẹ létí ọlọ́run òbí ma ọsọmọ rẹ lójú ọlọ́run ọlọ́run sọ pé laysa kamithlihi shay kò sí nǹkan kan tó dàbí ọlọ́run bó wàá lọ́mọ rẹ sí wàá jójú ọlọ́run bó lọ́mọ rẹ sí jíjí ọlọ́run rí ẹ gbogbo eléyà àṣìṣe ni o àṣìṣe ni o tọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká má fi ntọ́jẹ́ tọ́lọ́n wé téèyàn ká má fi téèyàn wé tọ́lọ́n akramakumullah ǹjẹ́ erin létí tàbí kò létí ìbéèrè ni mo ń ṣe ó létí àbí ò létí gbogbo a sì máa bẹ ti erin ṣe rí farangada farangada kí la fẹ́ fi wé bí kí la bí ewé wo la fẹ́ fi wé ṣé ewé kókò ó tó fi etí erin wé ṣé ewé kókò ló kéré ni àbí ti erin ló tóbi erin etí erin ló tóbi irú ewé wo la fẹ́ fi erin wé torí tí wọ́n bá fẹ́ fi nǹkan wé nǹkan tí ó dọ́gba pẹ̀lú ẹ̀ níta sì fẹ́ fi wé gbọ́dọ̀ tóbi jùlọ a lè sọ pé ewé kókò ó sì dàbí etí erin àmẹ́tí erin ó dàbí ewé ti tóbi tó èèyàn náà létí àbí ò létí ò létí èkúté tó létí àbí ò létí ok wọn á sọ pé etí èkúté o àfi bí etí erin etí èèyàn o àfi bí etí erin etí erin o àfi bí etí èèyàn erin ó bínú àbí ò ní bínú èèyàn ó bínú àbí ò ní bínú yàá ó sì wà ń fetí mi wété kúté ó fetí mi wété rin ojú rẹ ò ríran ni ó kúkú lọ yọ tí ọ lẹ déjì aha tó bá ṣe pé etí etí etí lára àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá kò wọn báwo wá ní fi ròyìn ara rẹ̀ yóò sì wá dọ́gba pẹ̀lú irú rẹ̀ tó wà lára èèyàn àsìkò tó bá wà lára èèyàn orúkọ lásán lọ́pàpọ̀ pàápàá wọn kọ́ kò lè jẹ́ nǹkan kan náà wọ́n sọ pé èèyàn ń bí bákan náà lóorun wa lóorun wa èsè bákan náà tẹ́ máa fẹ́ kí inú bí ọ wọ́n sọ pé òun sì ń sùn bí ehoro láì tí ì ronú kó lóorun ehoro wọ́n sọ pé ta ló fi ń wé ehoro àdọ̀ nínú abí owó lónìí so gbogbo yọba máa là yín kí ló dé kí ló dé ó fi mí wé ehoro ni ń gbọ́ ìwọ náà ehoro báwo subhanallah tọ́ báwo a ló ṣe máa fi ròyìn ọlọ́run tó máa fi wé téèyàn. ẹnikẹ́ni tó bá sì kọ́ nǹkan kan nínú tó lọ́n fi ròyìn ara rẹ̀ tó bá ní kò di o kó lọ́n mọ yà wá kò sì sí nǹkan kan tó lọ́n fi ròyìn ara rẹ̀ àbí tá nàbí fi ròyìn ọlọ́run tó ṣe fi wé téèyàn àbọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run torí laysa kamithlihi amẹ́dìmọ̀ bá fi ròyìn ara rẹ̀ gbọ́dọ̀ fi ròyìn rẹ̀ o àbí Elédùmarè kí ni jẹ́ Elédùmarè gan sọ́lọ̀ ni sọ́lọ̀ ni Elédùmarè náà kọ̀dájú tọ́wá pé ni wọ́n gbà lérò pẹ̀lú Elédùmarè kì í sorúkọ Ọlọ́run orúkọ ẹbọ ni Ọlọ́run yìí jẹ́ Elédùmarè ọ̀gbọ́dọ̀ pọ́lọ́n lélẹ́dùmarè kí ni kí ni jẹ́ hmm? Yorùbá ẹ bá túmọ̀ rẹ̀ èdù máa

so gbogbo eléyìí rubbish nonsense ni yé sorúkọ ọlọ ọlọ́run bàtà wà ń sìn yìí olórúkọ orúkọ rẹ̀ kò sí ṣe nǹkan tó lè dàrú mọ́ wa lójú táàfì wa máa pa àwọn ẹbọ lọ́lọ́run ìwọ mùsùlùmí kan gbọ́dọ̀ ṣe sí bọ́ lẹ́nu rẹ̀ pé lẹ́dùnmarè gbà wá o pé lẹ́dùn àwò wá o pé kí ni a sọ pé ń bò lòdì kèfèrí o àṣìlágbádá ti di kèfèrí o. taala kí ni ọba taala sàlláhu nánu gbogbo irú àwọn orúkọ yín ká sọ́ra o orúkọ ọlọ́run Allah àbí túmọ̀ rẹ̀ kọ́ lọ́run ó ní ọ̀hún lórí wa pa gbọ́dọ̀ sìn lónìí kan tó àmọ́ káwọn akérèdùmarè wọ́n ti pè tọ́ wọ́n wá lé létí sọ̀rọ̀ nù ibi tá à ń lọ gan ni ilé ti gbárò yìí ni sọ̀rọ̀ nù ẹ dákun ẹ dáhùn ẹ dáhùn ẹ sì dákẹ́ bẹ́ẹ̀ náà lẹ máa sọ kí ni túmọ̀ rẹ̀ nítorí olóòtú wa sọ fún yín kò ń létí torí pé ẹ fi nǹkan kan tì sọ́dọ̀ Ọlọ́run tó ń bùkátẹ́ rí ẹ̀ẹ́dẹ́gbẹ́ta wa kẹ́ elétí gbárò yé ni ẹlẹ́nu sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọlọ́tún sọ fún wa nbìkan kó ń lẹ́nu sọ́sọ fún wa kó ń láhàn gan sìkẹ́ kíyèsí o ọ̀rọ̀ náà yàtọ̀ sọ́rọ̀ àwọn èèyàn o ajẹ́pọ̀ onímú tí máa fi fakun náà nù gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra ètè wa akásọ ẹnu wa tó bá ti jẹ mọ́ you have to be very very careful. tẹ́lẹ̀ ìjẹba yughshi al-layla an-nahar ọlọ́run ọba ló máa ń fi ọ̀sán fi bo òru mọ́lẹ̀ ó máa ń fi òru bo ọ̀sán mọ́lẹ̀ ẹ wà àsìkò tá a bá wà lọ́sàn-án gbogbo èèyàn ti gbàgbé kí nǹkan kan jó ẹ dákun tó bá pẹ́ ni ẹ máa ka ẹ tún máa fi bo ṣé níta nǹkan tá à ń bò nǹkan ní ti ya àwọn dà pọ̀ ya tí ò ní sú wa ah, wọ́n tún ní ká lọ pa náà <laughs> wọ́n ní ká ká ẹni o sọ ṣùgbọ́n lọ́wọ́ bá ń ṣe léyìí torí ẹ̀kan náà àmì ńlá tí ń tọ́ka sí pọ́ bá ń bẹ̀ ni ẹ rí i pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọjọ́ ọmọ pòfiri ọmọ pòfiri ọmọ pòfiri ọmọ kẹnubọpo ilẹ̀ ọmọ sú ilẹ̀ ọmọ sú ẹnìkan ọmọ bóyè ṣe ń lọ tí màá lẹ̀ ń dé tí màá lẹ̀ ń lọ tóyè ń dé àfọlọ́wọn ọba ẹlẹ́dàá wa tó gbogbo eléyìí ta ló ń ṣe bẹ́ẹ̀ Allah yóò fi òru yóò fi bo ọ̀sán mọ́lẹ̀ yóò fi ọ̀sán yóò fi bo òru mọ́lẹ̀ yatlubuhu hatita òru ọmọ ilé ọ̀sán ní àsúrélé ọ̀sán ọmọ ilé òru ní àsúrélé. kò sínú páàpù lónìí ànídìílé lónìí o ẹjọ ẹyin ẹyẹ má bínú o ó ti yẹ kí oṣù ti o but kíní kan ó agbára lọ ni o àwọn frequency tá a fẹ́ lò ni o kékeré frequency kọ yà ọmọ lè ní àsúrelé kọ́dà ẹ̀dín mu àwọn ibìkan àti pé oṣù mẹ́fà láàrin ọdún lòórùn fi yọ tílé ò sùn síbẹ̀síbẹ̀ ń yóò máa lé oṣù mẹ́fà àtọ̀sán pé ẹ tètè ṣe tìyín náà náà so don't waste time o so <laughs> àwọn náà máa ti eléyìí tó ráwọn náà fẹ́ ti dé fóṣù mẹ́fà òru ó tún máa lé náà pé akíni orò pé wà nìkan lọ́mọ ẹ̀mí náà so bẹ́ẹ̀ náà àtọ̀sán àtọ̀sán ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ wọ́n máa wọn ta ló mú kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbá ti lọ eléyìí ó dé tẹ́lẹ̀ ìbá ti dé ká máa retí tọ́ náà tọ́ ọlọ́ni wa ayatul layli naslakhu minhu nahar fa idha hum mudlimun orúkàn amikani orúkàn amikani tó ṣe pé a kó ọ̀sán kó ayípadà ayípadà lọ́ba tó kùnkùn làwọn èèyàn tó ti wà nínú nínú malẹ̀ wọ́n bá di kan bára wọn nù. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون ولا الليل سابق النهار orúkọ òsì tí ó borí ọ̀sán kọ̀sán má wà ọ̀sán kan òsì tí ó borí òru kóru náà wà. ìtumọ̀ àyà yẹn kẹsẹ̀ pé òru èsíwájú ọ̀sán tí wọ́n táwọn tí ọ̀gbẹ́dẹ̀ lárúbá ń túmọ̀ wàlẹ̀ lẹ́yìnlò sáàbìkún náà òru kan òsì tí ó borí ọ̀sán kan tọ̀sán òfin ni wá wá ọ̀sán kan òsì ní borí òru kan kóòrù náà mọ̀ wá ìyẹn lé ètò wọ́pọ̀ jù nù bọ́lá ń ṣe dálẹ̀ ayé òun náà ló wá dáhùn agbọn abìkan lókè lọ́nlọ́ àti nísàlẹ̀ lọ́nlọ́ tó ṣe kó ṣe kébòrùn ṣe ń sẹ́ẹ̀tì yóò sẹ́ẹ̀tì bẹ̀ fóṣù mẹ́fà ni kò ní sóòrù yóò tún kó bẹ̀ fóṣù mẹ́fà kò ní sọ̀sẹ̀ bọ́lá wọn bá ti ṣe ṣe nù. ìyẹn ni pé òru oṣù mẹ́fà kò ní borí ọ̀sán oṣù mẹ́fà tí ń bọ̀ ní tiwọn ọ̀sán oṣù mẹ́fà náà kò ní borí òru oṣù mẹ́fà ń bọ̀ wàhálà. ألا له الخلق والأمر آه التتيقوا tọ́lọ́wọ́n bá ní ká dẹ́dà òun náà sì lọ́ba tọ́ làṣẹ tọ́lọ́ ní ká dẹ́dà tiẹ̀ náà làṣẹ sí torí tó bá gbé dídá ló lè dẹ́dà kò lè paṣẹ ajẹ́pọ̀ lọ́wọ́n bá tọ́ lẹ́ni ọ̀dà wa kò lè pa wá láṣẹ ọ̀dà wa ń sìn pa wá láṣẹ ó ní ká ẹ máa sìn o sáǹsì ẹ̀yin fẹ́ sọ lọ́wọ́n bá dọ́ba tó ṣe pé fọ́ńkṣàn rẹ̀ kò ní débìkan ẹlẹgbàá kó lọdà yín àmì ẹgbàá kó lè pa yín láṣẹ kẹtẹ láṣẹ rẹ ẹgbàá kó lọdà yín ẹgbàá pé kò tó sìn àti pé kò tó pa yín láṣẹ kẹtẹ lẹnu tó ló ti pa á láṣẹ ká sùn kí ló dé tá a sùn ẹgbàá kó lọdà yín ẹlófin tó ṣe kò wúlò fẹyìn tó ráṣẹ rẹ ọba yín láàmú à bó lẹsẹ wá fẹ rọnà lọ́jọ́ gbẹndàlùkìyàmù alẹ́ lẹ́hùn xọlùk ẹ ti mà òbí ẹni náà dáa tí ó sọ kọ́lọ́ńkọ́lọ́ dáa wọn bí dáa gbogbo èèyàn sọ̀rẹ́ńdà fẹ́yìn kí ló dé tẹ̀ wá gbà kejì náà pọ́lọ́n lọ́ làṣẹ ọlọ́run lọ́ làṣẹ tí ìpani láṣẹ pé báyìí ni ẹsẹ̀ má sí báyìí ibi tí wàhálà wà nù kí ló dé tí gbogbo wa gbà pọ́lọ́n lọ́ dá wa òní ń pèsè ìjà àti mú fún wa ṣùgbọ́n tí kì í ṣe gbogbo alágbà láti sùn kì í ṣe gbogbo alágbà láti tẹ̀ láṣẹ rẹ̀ kì í ṣe gbogbo alágbà òfin rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí rẹ̀ òní pé ẹ mùsùlùmí lò náà àmọ́sẹ̀rí àti ẹwú ìwọ̀n ẹ̀dákan ẹ̀ má ti jà á lò ẹ̀já lò táwọn bàbá wa èwo ni táwọn bàbá yín èwo ni táwọn bàbá yín ẹ sì fẹ́ wà àlùjáná ọlọ́run àbá àlùjáná bàbá yín lẹ́wọ̀n ọjọ́ gbé dàlùkì yá mi. ala lahul khalqu wal amr torí pé ọlọ́run ọba alágbára ni yìí ṣe jẹkulẹ̀ di ọba torí pé àwọn ọba wà wọ́n lọ́lá wọ́n láṣẹ àwọn ọba alẹ́ ayé wọ́n lọ́lá àwọn ọba kan wà tán lọ́lá tí wọ́n láṣẹ wọ́n mọ̀ pé lọ́ba àmọ́ kò lè pàṣẹ fẹ́nìkan kọ́ tẹ̀lé sọ́wọ́n pé màá ń bọ̀ ni yóò ní pé sẹ́yìn náà rí pé mò ń ṣe nǹkan ni nítorí pé wọ́n ti jẹkurẹ́dì láìsí wọn wọ́n sọ wọ́n ti jẹkurẹ́dì àmọ́ lọ́wọ́ bá ẹlẹ́dàá tiwa ọ̀dà wa ó sì láṣẹ ọ̀nbẹ nínú àwọn èèyàn tó jẹ́ pọ́ láṣẹ àmọ́ kò dá nǹkan kan bí wọ́n ń pàṣẹ báyìí nísìn àwọn sọ́jà rẹ̀ ó jáde àwọn ọlọ́pàá rẹ̀ ó jáde ṣùgbọ́n kò dá nǹkan kan ṣùgbọ́n lọ́wọ́ bá ti wá lahul khalqu wal amr òun ló ní ká dẹ́dà òun náà sì lọ́ làṣẹ sọ́ba yóò wá tó sìn tabarakallahu rabbul alamin ìbùkún ni fún Allah olúwa gbogbo àgbáńlá ayé kẹ́bọ́n wọn bá ti sọ pé tabaraka alladhi ja'ala fis samaa'i buruja ìbùkún ni fún ọlọ́run ọba tó ṣe ibùsọ̀ sínú sánmà fáwọn aráwọ̀ wa ja'ala fiha sirajan wa qamaran munira ọba tó ṣe gbogbo òrùn tí ń fúnra rẹ̀. tó gbé sínú sámà ó sì tún gbé òṣùpá tó ń náà ń tàn mọ́lẹ̀ tó bá gbà láàrò òrùn tí ń tàn fara yé tó so náà sínú sámà eléyìí nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa fi olùmọ̀wá fún yín ẹ bá gbogbo nǹkan kí ẹ bó ti ṣe wí láàrin ijọ́ mẹ́fà ó sì tún dòòrò ọdọ́ ọ̀sán òun náà sì lọ́ba tó lẹ̀ dá dídá ó sì làṣẹ pípa kí ló dé tẹ̀ wá sí. al-istidlalu bir-rububiyyati 'ala al-uluhiyyah ilé ìjọ ọ̀kan nínú àwọn ẹ̀rí tá a máa lò láti fi sẹ́rí fún pọ́lọ́wọ́n bá nìkan la tó sìn torí pé sẹ́tí ń ṣe ń kọ́ kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ torí pé sẹ́tí ń ṣe kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ tọ́ ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ àwọn ẹgbàá ọ̀rọ̀ wa níbi tí anabi sallallahu alayhi wa sallam tó ti fi hàn wá pé oorun tẹ́rí yẹn lójoojúmọ́ ayé kì í yọ o síwájú kó tó lọ forí balẹ̀ fọlọ̀ lábẹ́ àgọ́ ọ̀la rẹ̀ yọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run ṣé kí n tún yọ lónìí tọ́lọ́run bàbá ní kọ́ yọ ìwọ Ọlọ́run ṣé kí n yọ gbabi tí mo ti máa yọ tẹ́lẹ̀ ní àbí gbabi tí mo ti máa wọ̀ tọ́lọ̀ wọn bá ní kọ́ yọ gbabi títí máa yọ ìní ọ̀yọ́ níbi tá à ń ti rí o ọjọ́ kan wàá jọ kan ìyẹn ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù nígbà tó lọ́wọ́ bọ́ paláṣẹ pébi títí máa wọ̀ ní kò ti yọ ìjọ yẹn òun náà lọ́jọ́ tí máa ní ẹni tí ò ti gbàgbọ́ tẹ́lẹ̀ tí ò ní ṣe láǹfààní tó bá yẹ pé John ló tó gbàgbọ́ ẹni tí ò ti tara imani rẹ rí dáadáa kò sí dáadáa tó lè rí lára imani rẹ o bá ti gbàgbọ́ kó rí dáadáa lára imani rẹ tẹ́lẹ̀ ìjọ tó ràn ọ́ yọ láti titi títí máa wọ̀ ọjọ́ náà ni wọ́n tilẹ̀kùn túbá pẹ́pẹ́ mẹ́rin wá túbá ń jọ́nà kò sí túbá gba torí ẹ̀ ó wà nínú àdúrà eléyìí tó tọ́ka tọ́lọ́wọ́n ọba ní gbogbo nǹkan tọ́lọ́wọ́n ọba ní gbogbo nǹkan ẹ jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn ó sì kí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lódodo àkọ́kọ́ nǹkan téèyàn sì ṣe téèyàn fi jẹ́ téèyàn fi jẹ́ ni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lódodo tí fi rọrùn fún yàn láti rí àlùjánnà wọ̀ ní rọrùn òun náà ni.

òun náà ni nǹkan táwọn kan pàdánù táwọn fi ń pè wọn ní mushrikun at bẹ́ẹ̀ bá ní èèyàn gbọ́dọ̀ máa ṣàmójútó rẹ̀ ń gbogbo gbà ká mọ ọlọ́run Ka lọ́kan ká sì máa sìn lónìí kan ká máa fi àwọn ìròyìn rẹ̀ tó tiẹ̀ ròyìn ẹ̀ àwọn orúkọ tó tiẹ̀ ká máa fi pè iṣẹ́ tó lọ́wọ́ bá ń ṣe a gbọ́dọ̀ fi lọ ẹlòmíì kò lè ṣerú ẹ̀ tabatu wa mọ̀ bẹ́ẹ̀ ó nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún ìgbà tó sì ṣe pé níta ń pè níjọ́sìn ọ̀pọ̀ tayọ gbogbo bá ń ṣe ń lérò púpọ̀ nínú wa ìròrí wọn máa ń lọ sídìí wípé táwọn bá ti ṣe sọ́láàtì kí ló tún kù kí ló tún kù kò sí ní tọ́sẹ́kù mà á ètí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ èèyàn gbọ́dọ̀ mójútó islam ẹ̀kọ́ ló sì máa kọ́ ló fi máa róye àti máa mà pé gbogbo tí mùsùlùmí ń ṣe láyé ara àjọsìn náà ara àjọsìn náà ọwọ́ bó ṣe dìde láti ilé rẹ tó mórí lé mọ́ṣáláṣí kí wọ́n lọ gbọ́rọ̀ ọlọ́run ó yẹ kó ọmọ lọ́kàn rẹ pé ọlọ́run ìṣe ni mò ń lọ sí mọ́ṣáláṣí o láti lọ gbọ́rọ̀ rẹ mo fẹ́ ṣe bẹ́ẹ̀ jọ́sìn fún ọ lọ mo fi ṣe bẹ́ẹ̀ jọ́sìn fún ọ lọ tẹ́wọ́ gbà lọ́wọ́ ajẹ́ pé gbogbo bó ṣe wà nínú mọ́ṣáláṣí tó ń gbọ́ tùmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ń gbá láyé rẹ̀ wọ́n tún máa kọ́ ládàá fún ọpọ́n ṣẹ̀sìn wọ́n máa kọ́ ládàá fún ọpọ́n ṣẹ̀sìn. àníṣe tó fi dórí aṣọ tó wọ̀ sọ́rùn tó bá jẹ́ káníyàn rẹ̀ ó dáa máa gbá ládàá lórí ẹ̀ wọ́ ọlọ́run mo fẹ́ wọ sọ o kí n fi bọ́ ìhòhò mi ó lè bá rọrùn fún mi láti jọ́sìn fún ọ aṣọ àwọn tún di jọ́sìn lópin ìgbà tó bá wà lọ́rùn rẹ̀ pàtó máa gba aláda oúnjẹ tá à ń jẹ ìjọ́sìn ni wọ́n lọ́n wọ́n pinnu láti jọ oúnjẹ yìí o kára mi ó lè bá mókun láti jọ́sìn fún ọ lọ ó tún máa gba aláda torí ẹ̀ gbogbo nǹkan tá à ń ń ṣe jama ẹ̀jẹ̀ kájíká níyàwó ọ̀dà lórí ẹ̀ àmọ́ gbalada lórí ẹ̀. yàtọ̀ sí pé àwọn àjọsìn wà lórí ṣiríṣiríṣiríṣiríṣiríṣi nínú Islam eléyìí tí Islam mú wa tó sì ṣàlàyé bá a ṣe máa ṣe. ẹ mẹ́ta wa náà gbẹ̀yìn ẹni tó wà láyé láàyè oníṣun náà ẹni tó ti kú ó ti parí nù. wọ́n sọ pé ọjẹ́ ni tí ó sin lọ́nkú wọ́n sì lè sọ pé ọjẹ́ ni tó sẹ́ lọ́nkú èyí táwa bá ń fẹ́ fúnra wa àwa náà lásán náà rẹ̀ ọlọ́run kó sẹ́mi pẹ̀lú yín lólórí rẹ̀ ọlọ́run bá kọ́ràn wa lọ lórí àtúmọ̀tì láṣẹ rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run kó gbé wa borí ìfẹ́nu wa àti àwọn àfẹ́kùfẹ́ ọkàn wa kó sì wá lọ́kàn nínú ẹni tí ó máa alukur'an àti ti sunna anabi sallallahu alayhi wa sallam subhanaka allahumma wa bihamdik la ilaha illa ant astaghfiruka eléyìí wà lóru bó láti àsè aha ọ̀sán bó láti sè bó wọn máa sùn wọn máa pè bubu rẹ ni wọn máa pè bubu pé ẹ bá pé bó wọn sì máa ṣe sọláwàt bó wọn sì ṣe sọláàtul magrib oorun ọwọ bó wọn sì ṣe sọláàtul ìṣá oorun ọwọ wọn ṣe dáadáa wọn pè bubu rẹ wọn pè bubu àkókò pẹ̀lú àkókò òlu tó súnmọ́ wọn tó rùn ti máa wọ̀ àkókò olú tó súnmọ́ tóorùn ti máa wà wọn máa pèrò lórí rẹ̀ ẹni tó orun bá ń kún kọ́ lọ sùn lẹ́yìn sọ̀látul ìṣà tọ́jú pòórùn wà lókè bẹ́ẹ̀ náà ni ìgbà tóorùn bá wọ̀ tó fi oṣù mẹ́fà wọ̀ pé òun ó máa sin lọ wọ́n máa sin lọ pẹ̀lú aago òlu tó súnmọ́ lu wọn tóorùn tó ń wọ̀ tuntun yọ bọ́ọ̀ wọn sì wá máa ṣe sọ̀látul duhur sọ̀látul asr bó wọn ṣe máa ṣe nígbà tí ọ̀sọ́ sàn wọn máa ṣe pẹ̀lú pípé bòbò pẹ̀lú àkókò ìlú tó súnmọ́ wọn náà. wọ́n sì lọ́ọ́ bí iṣẹ́ onígbè torí pé kò sóòrùn kálukọ́ á jókòó kálé náà. aleykum salaam. lókè lókè àfẹkókè yẹn ọhàn náà wà lè kó sọ. crazy. e tí wọ́n ti ń wo òye kọ̀ kankankan torí ni ń wò òye làgbà ń wò kò wí nkankan kò ní kan tí ọgbà ẹni tí wọ́n sọ pé ọ̀ka kí ó ahọ́n máa rú wúyẹ́ ètè mete náà yọ̀ọ́ máa rú wọn á ní mọ̀ ń ṣe ìrántí ó ronú nìyẹn ń wòye nìyẹn bóyè náà bá ní ládàá tí ronú ní ládàá ọgbà kankan torí ẹ̀ ló ti jẹ́ kó gbàdúrà tẹ́ bá ṣe àfẹ́kẹ́ gbóhùnsókè gẹ́gẹ́ bí ayàtà kan ní ìsinmi ẹni gbóhùnsókè ṣùgbọ́n ẹ wí lọ́nà tẹ́yìn ọmọ ń wí nǹkan tó wà náà. ọ máa wí tí wọ́n máa gbọ́n sọ̀rọ̀ àmọ́ òní gbọ́n sókè náà àrè sí. kọ́mọ lọ ájìmọ̀ rárá o ọ dàbí kò túmọ̀ sí pòun àgbàlá gẹ́gẹ́ bí bá o ti sàlù aláǹlẹ̀ rẹ̀ ọ̀hún àlọ́ mẹ́sìkì òkúba ọ̀hún àti sọ láti mẹ́ kódà kò sí rọ́kà méjì lèèyàn ṣe èèyàn gba ládàá umra kò túmọ̀ sí pé o ti ṣe umra ládàá bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jókòó níbi tó ti ṣe sọ́láàtì sọ́láàtì fẹ́jẹ̀ tí wọ́n á ń ṣe ìrántí títí tó fi yọ tó fi gbéra sókè tó wá dìde tó yan náfìlà kódà kò sí rọ́kà méjì yọ gba ládàá hajj àti umra kò túmọ̀ sí pé kọ́mọ̀lọ́ hajj kọ́mọ̀lọ́ umra. ìyẹn ni pé ládàá rẹ ó tún máa lékún sí dáadáa rẹ ó máa lékún sí àmọ́ kò dé ṣòkòtò kó lè kọ́ wówó tó bá lọ ọmúra yẹn tún wówó hajj bil munasaba kò dá kéèyàn ọ̀sán ọmúra kọ́ wa máa sá títí dàsìkò hajj torí kò ní lè rìn títí yọ máa sá ni sọ́dà rẹ ti ń sá <laughs> ṣe jẹ́ ẹ alaikum salam ẹẹ ọ̀rọ̀ kan wà tó sọ pé ọmúra náà ọ̀ràn yẹn ni nù gbèsè ayé yẹn ni kí a gbọ́dọ̀ sọ ọmúra kan láàyè wa tẹ́lá ti sẹ́ yọ gbogbo yòókù náà fìlà bẹ́ẹ̀ni pẹ̀lú hajj ẹ lè ṣe pẹ̀lú hajj ẹ sì lè hajj kẹ́tùn lọ sí àmọ́ kìí ṣe pé ẹ lọ hajj ní ìsìn wa parí hajj ifrad ẹ wá ń ṣe umra lẹ́yìn rẹ̀ lẹ́yìn ọ̀dà o pé ṣe hajj nìkan torí kẹ́ ẹ má pẹran ẹ dàbí hajj wọn wọn o ni o ẹ wá ṣe lẹ́yìn wọn parí hajj ẹ wá tó lọ gbé kọ́ ẹ ṣe umra lẹ́yìn ayé ibi tó ti ṣe sọ láti yẹn. à ń bẹ lọ́hùn kó tó bá lọ tún ṣe tó padà sáyé rẹ̀ kó ní ládàá ṣùgbọ́n kò ṣe déédéé pẹ̀lú ẹni tí wọ́n á níyọ̀ gbà ládàá àmọ́ à ń bẹ lọ́hùn kó nà ó nì torí léyìí ó mẹ́ǹtí àlọ́ àlá rẹ̀ ń ṣèrántí ọlọ́run bẹ̀ báyà kúránì ló ń ké títítítítítítí tóorùn fi yọ. bí nísìn a ṣe sọ̀látùl fẹ́jìr a bẹ̀rẹ̀ láago márùn-ún àbọ̀ a sì parí níbi aago mẹ́fà kù kọ́ta ó wá jókòó níbẹ̀ di aago mẹ́fà kọjá ogójì ìṣẹ́jú ẹ̀rùn kó jìnnà díẹ̀ dị kan dín ìṣẹ́jú márùn ló ń ṣèrántí ọlọ́run ló ń so ti wàá rí i ti tó àsìkò tó rùn ti yọ ti gbéra sókè ọwọ́ àdìdì ọ̀yàn náà fìlà méjì so ọkọlọ jókòó lé ẹlòmíì lè lọ sùn kalẹ̀ kọ́kọ́ tún máa <laughs> so ọwọ́ àsìkò tó bá jókòó ẹ wá dúró ládàá gba gbà àmẹ́lòmíì wàláì kan tó sálámù ọtún fẹ́ dìde kan tó ń kí ni ń ṣe torí náà ló ti ṣe láti jọ òlówó pé ya ah, mo mójútó ní sọláàtì ìjùmọ̀. wọ́n parí ọjọ́ jùmọ̀ àwọn sọ but jùmọ̀ àtànàbí nké sọ́láàtì ìjùmọ̀ àti mùnàfíkún eléyìí sọláàtì ìjùmọ̀ àní wọn ní kàkàmàkè sọláàtì ìjùmọ̀ àtànṣe ìdàkọ̀ kásẹ̀pẹ̀ hisma rabbika al-a'la àti hal ataka hadithul al-ghashiya àbíkọ̀ ké sọ́láàtì ìjùmọ̀ àti sọ́láàtì mùnàfíkún àbíkọ̀ ké sọ́láàtì ìjùmọ̀ àti hal ataka. àbí kò pé munafikuna àti sabbih isma rabbikal a'la eléyàn lórí sọláàtù sọ àmọ́ suratul kahf èèyàn kè kì í ṣe ní sọláàtul jumu'ah sọ téèyàn bá ké títí tó rùn fi wọ̀ ó ti bọ́nu ti bọ́nu ọjọ́ jumu'ah àwọn sọ kì í sòrò jumu'ah ó di jumu'ah mi. Alaikum salaam. tẹ́yìn lè yan náfìlà lóru tọba ti ṣe tarawih àti wítìrì dáadáa ó lè yan náfìlà àbọ̀tọ̀ ọ̀gbọ́dọ̀ tún wítìrì mí ṣe mọ́ torípa nàbí sallallahu alaihi wasallam ní salatu layli mẹ́tìnà mẹ́tìnà salatu tó a fẹ́ ṣe lóru rákà méjì méjì ni kò sì fi nọ́mbà sí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá yan náfìlà mí lóru ọ̀tá kó súnà ọ̀sá gbọ́dọ̀ ṣe wítìrì méjì bọ̀tẹ́ tó wá ń ṣe yẹn tó bá tó wá nọ́mbà rẹ̀ pé báyìí torí ẹrú ìjọ máa ń sọ fáwọn yẹn láwọn mọ́sálásí nu Ramadan ní sùgbọ́n náfìlà òru alákọ̀ọ́kọ́ rákà mẹ́jọ fàájà kan dájà márùn márùn gbélé rà lẹ fi sára ni náà ẹ̀yin náà sì rí pé ìtàn sọ mọ́sálásí yín yàtọ̀ sí ti mọ́sálásí mi sá gbogbo lè mú pẹ̀lú ibi tó ti gba wáyé tiẹ̀ náà. rárá rárá o kò ní òtún kò ṣe nǹkan tuntun bí báwọn nàbí ṣẹṣẹ wà nílẹ̀ báwọn nàbí ṣẹṣẹ làánú sùn. اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت ولا يذل من واليت هو أنه حسن مسلم ده. eléyàn bó ṣe wá náà ló sùn ìníyàpá sì wà láàrin àwọn olùmọ̀ wa pé ṣé kùnú tìyẹn ṣé bó ṣe wá gangan náà ní ká ṣe ká má ṣe jù lọ àbí àdúrà ni gbogbo nǹkan náà la lè mú ọbẹ̀ ìyàpá wà mẹ́ yẹnni kí taba ti ṣètò wánu súnà yẹn tán sáà kàn tún lè bí ẹ ṣẹbẹ̀ ń ra àwọn kásẹ̀tì kan ní ìṣèdò àwọn kùnú tó mọ gbogbo eléyìí ti wánu súnà àbẹ́ gẹ́tì torí kí ìsìn náà máa ń ṣe níbi náà ti ń ṣe yẹn báyà Mẹ́kà àbí Mẹ́dínà ẹ lè dúró títí títí tẹ̀fẹ̀ ṣe nǹkan bíi forty five minutes one hour tí wọ́n kọ́ àwọn ṣàdùà níbo ló ti wá nù súnmọ́ tọ àwọn kan mọ excuse wa kìí ṣe bá dùn àní àwọn kan sọ pé náà kò ní òtù ń tà mà ní níta náà fi máa ń sọ ń bẹ̀ náà lọ́ọ́ ká sọ torí gbogbo etí ẹ̀yìn ti sílẹ̀ yóò ti di nǹkan mi. eléyìí ìjàgbé ṣe jẹ torí ẹ kì wá sí tọ́ máa gbé sunset tó kó lè mọ̀ pọ́rọ̀ wà lórí ẹ̀ wá lọ gbé sunset wọ́n á tún máa pariwo sáwọn èèyàn létí ẹ̀rú ń bá ọkọ má jẹ́ kárí náà àbí kò tún lọ gbórin kan sí lancet pé torí pé de lárúbáwá ni àwọn olùmọ̀ọ́ akẹ́rù ń bá wa kọ́ má jẹ́ pé sofiyatun asriyatun muqannana wọ́n má jẹ́ torí kọ́ ayé ìsìn tí wọ́n dára sí ni gbogbo irú àwọn orin tẹ́ ẹ máa gbé sísẹ́ ti pé de lárúbáwá ni kò sínú ṣeṣe àwọn alùsùnà náà bẹ́ẹ̀ náà ni kò ní gbáyà alukurani sí torí pé sọ̀rọ̀ pé náà ti pè ọ́ ti ká ayà débi ọkọ̀ أرأيت الذي ألو so o jẹ wọn ká alukur'an jà sọdá bá bákan náà o tún lè tán lẹ tí ìwọlé ìgbẹ àmọ́ aparakoro pé mo mo fi sí ti nínú nínú ilé ìgbẹ tálẹńtọ dẹsẹ ti tó pé tóntóntó ẹbí fi dá àmọ́ ntọ́ da ntọ́ da ni kọ́ ma kéré sí ta sí ta nàbí máa ń ṣe kọ́ ma kéré sí torí náà la sọ pé ẹni tó wá sí sọláàtì tarawih tó máa tájẹ́tì pé sọláàtì ti fẹ́ tán àbẹ́yìn ọ̀gẹ́tì ẹ̀ níṣẹ́ ó ti mọ̀ pé rákà mọ́kànlá láàṣẹ yọ wá jókòó kalẹ̀ pé ọ̀rẹ́ òun ọ̀rẹ́ òun ọ̀rẹ́ òun kò sí ní rẹ̀ láti fẹ́ wà lìjẹ́nà sòtọ́ á ti wá rí pé a ti parí sọláàtì lè ṣá ó rí pé tarawih gan ti ṣe taslimatul ula taslimatul thaniya so àwọn tí wàá wà lórí ibi tá a ti sálámà kẹta ní ọmọ abọ òun ṣe ìṣáì ṣe ìṣáì rákà mẹ́rin àwọn náà ti fẹ́ ṣe mẹ́rin níìsín yóò ṣe déédéé tí wàá ti wàá parí ìṣáì ọ àjòkò táwọn bá ti parí pé wọ́n jọ ìwà ní wẹ́tẹ̀ torí kò ń fẹ́ àdúrà ló ń wá òun nídìí àdúrà yẹn so ṣé àwọn èèyàn yòókù ọ̀hárò pé bẹ́ẹ̀ náà wọ́n máa pín ẹni tó ti wá ti pẹ́ àti wọ́n tó yẹ kọ́ ń tanra rẹ jẹ àti kọ́ àwọn yorùbá wọn kẹsìn kún kankan irọ́ lásán náà ẹ lọ wòran báwọn èèyàn bí wọ́n jẹ́ pé àti mọ̀ ipá aago ó ku wákàtí kan àbọ̀ ní ìsìtún ó gbé sọ́lá tí mọ́ṣáláṣí ti kún tí ọ̀sá yìí mọ̀ àwọn mọ́ṣáláṣí ń pariwo ní láwùjọ tiwa pé ń bọ̀ làwọn mùsùlùmí wà àbí òsì mùsùlùmí lẹ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ni báwọn mọ́ṣáláṣí ṣe ń pariwo láwùjọ tiwa nù. lisanu halil masajid hakadha ọba ni lọ́kàn jẹ́ irọ́ náà ni akọ kọ kọ́ mọ́sálásí kalẹ̀ àmọ̀ kọ́ mọ́sálásí ok ah ṣe mistake náà à ń kọ́ lẹ́dàá mùsùlùmí tí wọ́n wà ní torí ní ìsìn kò sí generally à ń ọwà naam ewo ah àti <laughs> sọ eléyìí kò ní tó ń dá naam. sẹ́yìn náà ti ṣe làákà ìmọ̀ ètò ọ̀dọ́gba tó bá ti sọ̀rọ̀ kan ètò ọ̀dọ́gba gbogbo yẹn náà ti mọ̀ kò ní ìdí pé. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kẹ́ni kò pè sọ́láàtì.